الله والصلاة والسلام على رسول الله نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحابته ومن دعا بدعوته إلى يوم الدين السلام عليكم ورحمة الله وبركاته lẹ́yìn ìgbà tí a dúpẹ́ fún ọlọ́run àtọrọ ìkẹ́ àti igi ọlọ́run fún anábíwá muhammad sallallahu alayhi wa alihi wa sallam bí ọlọ́run ọba allah subhanahu wa ta'ala kí o mọ́ṣẹ́ fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ tíra eléyìí tí a ń gbé ẹ̀wọ̀ tí a mọ̀ sí al-ayatul bayyinat bẹ̀rẹ̀ ni a ti tún máa tẹ̀síwájú insha Allah ta'ala níbi tí a gbé dúró níjẹjọ bẹ̀rẹ̀ ni a ti bẹ̀rẹ̀ insha Allah ta'ala naam ana nabda naam الفصل الثالث في حياة الأنبياء عليهم السلام البرزخية وفي أن النعيم والعذاب على الروح والبدن كما هو مذهب الجمهور من أهل السنة السنية السنية وأن زيارة القبور أمر مشروع أيضا عند أئمتنا الحنفية باب alfọ́sùlù ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn nǹkan tí wọ́n sọ̀rọ̀ nípa ẹ̀ nínú tírà yìí tó sì ní í ṣe pẹ̀lú àkórí ọ̀rọ̀ tá ń sọ̀rọ̀ lélẹ́rí òun náà ni fi hayatil anbiya'i alayhimus salam albarsakhiya ìṣẹ̀mí àwọn tí wọ́n já nẹ́bí ọlọ́run nígbà tí wọ́n bá ń bẹ nínú sàárè. No alhayat ìsẹ̀mí ọ̀kan ni ìsẹ̀mí nígbàtí a bá wà ní inú ìyá wa ìsẹ̀mí kan là ń ṣe nígbàtí a wà nínú ìyá wa ìsẹ̀mí kan ni bákan náà ìsẹ̀mí kan náà tún ni nígbàtí wọ́n bá bí wa sáyé ìsẹ̀mí kan náà ni ìsẹ̀mí kan náà látún máa ṣe nígbàtí a bá ń bẹ nínú sàárè ìsẹ̀mí inú sàárè yẹn na máa ń pè ní hayatul barzakh hayatu albarzakh ay hayatul qabr ìsẹ̀mí àwọn ànábì ọlọ́run àti àwọn nǹkan kọ̀ọ̀kan ń bẹ tọrọ mọ́ gbogbo àwọn tó bá ti jẹ́ ànábì ọlọ́run tí kò sí fún ìsẹ̀mí àwọn ẹ̀dá tó kù. nínú sàárè nínú àwọn tọrọ mọ́ ìsẹ̀mí àwọn ànábì Ọlọ́run nínú sàárè òun náà nípa àwọn ànábì ka ilẹ̀ kìí jẹ ẹran ara wọn bí wọ́n ṣe sìn wọ́n gẹ́lẹ́ bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe wà bá lọ wú ibi tí sin ànábì sallallahu alayhi sallam sí bá lẹ́ni gẹ́gẹ́ bí ànábì ṣe rí sallallahu alayhi wa sallam níjọ́ tí wọ́n sìn bẹ́ẹ̀ náà ni ó ṣe rí bẹ́ẹ̀ ìyẹn lọ́fà táwọn kan fi gbìyànjú ńgbà kan táláwọn fẹ́ wú òkú ànábì sallallahu alayhi wa tí wọ́n wá gba underground tẹ́nìkan kan fura wọ́n sì ti wọ wọ́n ti fẹ́ wọ ibi tí tó wà kí wọ́n tó kẹfin wọn sòyẹn túmọ̀ sí wípé gbogbo àwọn ànábì ọlọ́run àwọn ìṣẹ̀mí kan ń bẹ tó tún yàtọ̀ síṣẹ̀mí ti gbogbo àwọn ẹ̀dá tá à ń gbé tàbá ọ̀nà sáré ìdí nìyẹn tá a fà fi fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀ wọ́n ní fi hayatil anbiya ọ̀rọ̀ nípa ìṣẹ̀mí àwọn ànábì ọlọ́run aleyhi musalam albarsakhiya nígbà tàbá ọ̀nà sáré eléyìí ni kakọ́ wọ́n tún fẹ́ sọ̀rọ̀ lérí pé fi anna na'ima wal adab tá a bá ń sọ̀rọ̀ nípa pé ọmọnìyàn yóò máa rí ìdẹ̀ra ìkẹ́ wal adab ọmọnìyàn yóò máa rí ìyà nínú sàárè kálọ̀ mọ̀ pé ala ruhi wal ẹ̀mí àtara méjèèjì náà ni ó rí kẹ́ méjèèjì náà ni ó rí yà tó bá jẹ́ nìyà. ọlọ́run kó má ṣe wà lẹ́nu so eléyìí agbúdọ̀ jẹ́ kó wa ká má rò pé ẹ̀mí nìkan òun ni ó jìyà nínú sàárè fún tó bá jẹ́ ní ìyà kó wa nínú ìyà sàárè ká má sì lérò wípé ẹ̀mí nìkan ni ìgbádùn nínú àwọn máa ń sọ wípé ẹ̀mí nìkan ni ó ni ó jìyà àbí yóò rí dẹ̀ra ara ó ti jẹ̀ra ọ̀rọ̀ yìí téèyàn bá ní kéèyàn ó gbé sínú làákàyè èèyàn náà ó fẹ́ rò pé bó ṣe yẹ kó rí náà nìyà tó bá ti sìnkú ara rẹ̀ ti jẹ̀ra abẹ́ẹ̀kọ́ bí ẹ̀mí nìkan ni ó máa rí àwọn àfáàní là àkídà ahli sunna wal jamaa náà ni pé àtẹ̀mí àtara òun ni yóò jìyà nínú sáré yóò sì rí kẹ́ ọlọ́run nínú sáré kí ni ìdá fi sọ eléyìí òun náà ni wípé tá a bá wo àpèjúwe oorun tá a máa ń sùn yẹn oorun tẹ́ ẹ rí yẹn almautu sọgir ikú kéke òun ni oorun tọ́mọ ènìyàn bá sùn tó bá ń lálàá pòun rí ìgbádùn bí ẹ̀mí rẹ̀ ó ṣe fílè gbádùn ara rẹ̀ náà ó fílẹ̀ abẹ́kọ̀ bọ́ bá sì lálàpò òun jìyà òun rí ìnira lójú oorun bí ẹ̀mí rẹ̀ yóò ṣe mọ ẹ̀ta èrò ìyà yẹn bẹ́ẹ̀ náà lára rẹ̀ ó mọ̀ ẹ̀rẹ́ lómi ó lè ní wọ́n fọ́ òun nìkan lórí lójú oorun orí ó sì fọ jí ni kódà ẹlòmíì ó fọwọ́ kan bẹ̀ yóò sì máa fìlẹ̀ ọlọ́run kò sọ wá bẹ̀ so idan níta tó fi mọ̀ pé ara ẹni tó lálàá lọ́mọ tó ti bàlágà lọ́kùnrin òun àti obìnrin kan jọ ń ṣe é tí àpẹ́ mìínú nínú ẹ̀ àlá ẹ̀mí ni gbàjọba sì fi jí yóò rí pé òun ti dànkárà sọ. So, tó bá yẹ pé ẹ̀mí nìkan ni kò yẹ kó dà nǹkan sára wáàdí so ẹ̀mí àtara ni máa ń jẹ ìgbádùn lójú oorun gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ẹ̀mí àtara náà ni máa ríyà tó bá jẹ́ bẹ́ẹ̀ lójú oorun wàmí bá bẹ àwòlà tọ́mọ ènìyàn bá jáde láyé ẹ rí i pé ibi tó ti ń lálà wípé ọ̀ ń lọ ibì kan orí bẹ́ẹ̀ lára gara rẹ̀ wà o abẹ́ẹ̀kọ́ ibi tó ìsọpára rẹ wà ibi ọ̀tọ̀ ara yẹn dẹ̀ fíìlì nǹkan yẹn àbí so bẹ́ẹ̀ náà ni pé ara ká jẹra nínú sàárè yẹn ò mí pọ́jẹrà ó di ìpẹ́ ń kò sí ìtọ́kọ lọ́nkùnrin ara yẹn náà sì wà tọ́lọ́mbà ti fẹ́ kí ara yẹn ó tọ́yàwó eléyìí ni àkídà ahlu sunna wal jamaa ọ̀rọ̀ tó sì lálàáfíà jù tó ti báyìí ọ̀rọ̀ ń bẹ tó pọ̀ lórí wípé ẹ̀mí nìkan ni ara nìkan ni ṣùgbọ́n ètò lálàáfíà wọlbada kọlọ́wọ́n bá kí ó má ṣe wá ní ẹni ìyá afáfẹ́ sọ̀rọ̀ lọ síbi abala yìí kàmá huwa madhab ahli sunna eh, madhab al-jumhur min ahli sunnat as-saniyya gẹ́gẹ́ bó jẹ́ pé ìta sọ yìí òun náà ni ìlànà tí àwọn tó pọ̀ nínú àwọn àfọ̀ sunna sunna yìí tó ń tàn mọ́lẹ̀ so orí ẹ̀yẹn ni wọ́n dúró lé lórí bákan náà nínú ọ̀rọ̀ tó tún fẹ́ jáde ní abala yìí wa anna ziyaratal qubur àtúnfẹ́ jẹ́ ká mọ̀ wípé kéèyàn lọ máa bẹ sàárè wò amrun mashru'un aidan alámọ̀rí kan ni tó bófin mu inda immatina alhanafiya lọ́dọ̀ gbogbo àwọn àfáà wa àwọn ìmáàmù wa tí wọ́n wà lórí madhabi ìmáàmù ìmáàmù abu hanifa qult afa sheikh albani rahimahullah tàbá lọ síbi hamish wọ́n ní wa kadhalika sa'irul a'imma wọ́n ní kì í ṣe àwọn a'imma hanafiya nìkan ni ziyaratul qubur lọ́jọ́ mashuru lọ́dọ̀ wọn ẹ̀rí pípa tá a bá fẹ́ sọ ní inda a'immatina alhanafiya lọ́dọ̀ àwọn ìmáàmù tó wà lórí ojú ọ̀nà madhabu ìmáàmù abu hanifa àfọwọ́ sheikh albani rahimahullah wọ́n ní rárá ó rí bẹ́ẹ̀ kì í sàwọn nìkan ni wọ́n gbà pé ká lọ bẹ sàárè wò nítọ́bẹ̀ sì mọ̀ ni ọ pé wàkàtàlẹ́kà sáírù àìmà kọ́dà gbogbo àwọn ìmáàmù ìmáàmù ìmáàmù tó kù náà gbogbo náà ni wọ́n dúró lórí ẹ̀ náà. gbogbo àwọn ìmáàmù tó kù àwọn náà gbà bẹ́ẹ̀ wípé bíbẹ̀ sàárè wò amúrún mọ̀ṣúrọ́rọ́n alámọ̀rí tó bẹ́ẹ̀ sì mọ̀ ni tábà lọ bẹ sàárè wò kílà lọ ń ṣe ń bẹ àkọ́kọ́ abẹ́ lọ ṣàdúrà fún àwọn òkú mùsùlùmí nínú àǹfààní tẹ́nìyẹn ṣùgbọ́n àwọn tó kó nu yàrá rẹ̀ náà sìn ọ́ sí ẹnìkan ò lè wá bóun wá fẹ́ wọnú yàrá òun fẹ́ wá ṣàdúrà fún ṣùgbọ́n ìtẹ́ àwọn yóò lọ bẹ̀ wọ́n ṣàdúrà fún òkú tó wà ń bẹ̀ òkú àdúrà yẹn náà yóò bá wọ̀ náà arábìnrin kan ó jáde láyé lọ́yà nàbì sallallahu alayhi wa sallam obìnrin yẹn wọ́n máa ń gba mọ́sálásí wọ́n máa ń tún mọ́sálásí ṣe ṣùgbọ́n kì í ṣe èèyàn táwọn èèyàn kàkún láwùjọ kì í ṣe èèyàn pàtàkì ìgbà tó yá ànábì òsáàrì ànábì wa béèrè ń parí sallallahu alaihi wasallam tuqimmu al-masjid obìnrin yẹn máa ń gba mọ́sálásí gbogbo àwọn kùmáàmà ìdọ̀tí tó bá wà mọ́sálásí yóò mú kúrò bẹ́ẹ̀ so tá a bá rògbòmìnir ti ń tún mọ́sálásí ṣe òun náà ní sàlàfíà ó ní ó lẹ́ni tó fi jọ ó ní sálàf lórí èèyàn so idan arábìnrin yìí in tó mọ́ ń ṣe nìyẹn ìgbà tó yá ànábì òṣàgbúrò ẹ̀ sallallahu alaihi wasallam ànábì wa béèrè ń pẹ́ arábìnrin yìí ń kọ́ wọn ló ti jáde láyé ànábì ní ah, ìgbà wo nìyẹn àwọn oníkàwọn mọ́dà anábì láàmú ni pé kì í ṣe èèyàn kan pàtàkì lọ títì wọ́n ti wọ́n ti sìnkú ẹ̀ anábì níbo náà ṣiṣẹ́ wọ́n wá ju ibi ìtàn tí wọ́n ṣiṣẹ́ anábì sallallahu alayhi wa sallam anábì wa lọ síbẹ̀ wọ́n ti sìn o anábì ni lọ kírun sí sí lára eléyìí ni delil lórí wípé a lè kírun sókùlà nígbà tá a ti sìn ọba súnà kò sí tó burú mẹ́ẹ̀. bóyá àwọn kan fẹ́ bárun wọ́n ti kírun sókun yẹn la kún tó dé àwọn náà lè lọ síbi tán sísìn yẹn ká kírun tán náà sílá àbí ẹnìkan bẹ wọn ò la tẹ́ fi débẹ̀ wọ́n ti lọ rí mọ́lẹ̀ gbàbó ni àwọn ò mọ̀ pé yẹ ká kírun la ẹ lọ bẹ̀ ká lọ kírun la níbi anabi kírun sóbìnrin yìí anabi sallallahu wa sallam anabi wa ọlọ́run ọba ti tàn mọ́lẹ̀ sí sáré obìnrin yẹn ìmọ́lẹ̀ yẹn sì ní ó ti tàn ó wá rọ kiri ká àwọn tí wọ́n sì síbẹ̀ náà tò yẹ túmọ̀ pé ó kóríire bá àwọn tó sì síbẹ̀ náà so oríire ni fún bàbá rẹ tí wọ́n sin síbi tó ń sàwọn ẹni ọlọ́run sí ní tẹ́ tó ń jí òye ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nìyẹn nígbà sọ fún ọ tẹ múra kankankan tẹ lẹ́yìn àgbàlá ẹ̀yìnkùlé náà lẹ́sìn sí ẹ̀sùn nìkan bẹ́ẹ̀ ìgbà tó tún ẹnìkan bíi babaláwo nínú fámìlì yín náà olóògógóró kan ó kú wọ́n tún ṣiṣẹ́ gbàgbà yẹn náà ẹnìkan nínú fámìlì yín òun olè lòun agbéwuri nígbà wọn pa òun náà bóyá bí ó ti lọ jalè wọ́n tún gbé òun náà wọ́n ṣiṣẹ́ gbàgbà rẹ̀ náà ẹnìkan tó tún jẹ́ gẹ̀ǹfèrí kan náà tó kúnú fámìlì àtúnṣọ náà sẹ́yìn kùlé ṣe ẹ fẹ́ fìyẹn wé ẹni tí wọ́n sin síbi tán sí àwọn ẹ̀lọ́lọ́sìn sọlọ́ jẹ́ pé nínú ṣẹ̀ríà Islam kò lẹ́tọ̀ọ́ ibi tẹ́ ń bá ti jẹ́ pé àdàlú ni sísìnkú síbẹ̀ wọ́n sì mùsùlùmí bẹ̀ wọ́n sì kèfèrí bẹ̀ àwọn olè táwọn bí wọ́n bá mẹ́ntó nínú àwọn sì wọ́n bẹ̀ tí wọ́n bá mùsùlùmí lá àbúrò lọ́sìnkú mùsùlùmí síbẹ̀ ẹlòmíì wọ́n léèyàn kú àwọn ọmọ táwọn wọ́n wà lọ local government local government wọ́n ti nílẹ̀ kan tó ń sìnkú sí so àti kèfèrí àti babaláwo gbogbo ẹ̀ náà síbẹ̀ láà àgùdọ̀ lọ́wọ́ sìnkú mùsùlùmí sí makọ́bìrì lọ́kùfà àwọn bí tó máa ń sàwọn kẹfẹ́rì sí lọ. makbara ti mùsùlùmí tí wọ́n ń sin àwọn ẹni dáadáa sí àwọn mùsùlùmí àwọn ẹlẹ́sìn ibẹ̀ nìkan máa sin òkú mùsùlùmí sí. ṣùgbọ́n wọ́n tó lọ sàtẹ́lẹ̀ bí kan sin ọ́ sí náà ìkùlé àìmọye gbogbo kẹfẹ́rì mi tí wọ́n sì pẹ̀lú ẹ̀mẹ́ tó oore tó pọ̀ ó wà níbi ká sunna anabi wa muhammad sallallahu alayhi wa sallam bẹ̀tẹ̀ níbi tí nǹkan clear dé iná ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sí gbà sallallahu salam so idan bá anabi jẹ́ kírun sóbìnrin la irun ó jẹ́ sábà bí oore fún àwọn tó tún wà bẹ̀ ibi tá a ti yà síbẹ̀ òun náà ni pé a lọ bẹ òkú wò a lọ bẹ sàárè wò ìtẹ́ pẹ̀lú àníyàn pa abẹ́ ṣàdúrà fún wọn kì í ṣe pé àníyàn pé a fẹ́ lọ tọrọ àlùbáríkà lọ́dọ̀ ẹni tó ti kú o gẹ́gẹ́ báwọn èèyàn ti máa ń ṣe lẹ́nu tán bá rí pé wọ́n sin sàárè ẹ̀yàn dáadáa kan wọ́n sì kó ẹ̀yàn dáadáa kan síbẹ̀ kan àwọn èèyàn lọ máa forí kalẹ̀ ńbẹ̀ wọ́n lọ máa jó yín kábẹ̀ wọ́n lọ máa tọrọ àdúrà lọ́wọ́ ẹni tó ti kú yẹn bí kó fáwọn lálùbáríkà kò sálùbáríkà kan tó lè fún yín ó ti kú òun ló bùkátà sí ká ẹ ṣàdúrà fún pé kọ́lọ́n kó forí jìn kọ́lọ́n kó kẹ́ ẹlẹ́ẹ̀kejì ìdí tá a fi ń lọ tẹ̀síkírọ̀tàn yóò máa jẹ́ ìrántí pé àwọn tí wọ́n sùn síbí yìí náà àwọn náà ti lo ayé báwa náà ṣe ń lo yìí wọ́n ti níyàwó wọ́n ti fìyàwó lẹ̀ wọ́n ti bímọ wọ́n ti fọmọ lẹ̀ wọ́n ti kọ́lé wọ́n ti fìlé wọ́n ti lọ́kọ wọ́n ti kọ̀kọ́ lẹ̀ ìwọ náà wàá ṣe kí ni o ó gbà wá sí i látàrí tó bá ti di pé ọ̀rọ̀ ilé ayé ó tóbi lẹ́mí ẹ̀ pọ̀ ń di gbáǹdàwó lọ sí makbara ìtẹ́ kà lọ́ọ́ wú bẹ̀ ẹ̀mí rẹ̀ ó ṣe kí ni o yóò rọ̀ díẹ̀ àǹfààní tó wà ń bẹ nìyẹn sọ àfọwà Sheikh Al-Albani rahimahullah wọn lélẹ̀ kì í ṣe pé lọ́dọ̀ àwọn hànàfíà nìkan gbogbo àwọn ìmáàmù mẹ́rẹ̀ẹ̀rin pátá ìmáàmù Maliki ìmáàmù Abu Hanifa ìmáàmù Ahmad bin Hanbal ìmáàmù Shafi gbogbo wọn pátá ni wọ́n gbà wípé ziyaratul qubur kálọ̀ máa lọ sí tẹ́ láti lọ bẹ̀ òkú wò pẹ̀lú àníyàn àti ṣàdúrà fún wọn àti pẹ̀lú àníyàn àti ṣèrántí Ọlọ́run àti rántí alkiyama ntọ́ wà ní ìbámu nínú ẹ̀sìn wa ni wàmínú um nínú àwọn tí wọ́n tún sọ bẹ́ẹ̀ náà sheikhul islam ibn taymiya afọ́wà sheikhul islam ibn taymiya wa tilmidhuhu ibn qayyim al-jawziya àti ọmọ kí wọn ibn qayyim al-jawziya al-imaman al-jalilan rahimahumullah rahmatan wasi'a wa imamu da'awati tawhid muhammad bin abdul bákan náà afọ́wà tí wọ́n jẹ́ ìmáàmù ìpèpè aṣáájú ni wọ́n jẹ́ níbi kápẹ́ èèyàn àwọn èèyàn lọ síbi ìjọkan ṣoṣo ọlọ́run tí wọ́n jẹ́ Muhammad ọmọ Abdulwahab àwọn náà sọ bẹ́ẹ̀ wàgé ìròhùn àtàwọn míì faman faman nusiba faman nasaba inkarahum liziyara faqad itada wa wọ́n ní faman ẹnikẹ́ni nasaba inkarohun li ziyara tó bá ṣàfitì pé àwọn tá a dákọ wọn yìí pé wọ́n tako kéèyàn lọ mọ abẹ sàárè wò tó bá ní ibnu tèmíyà tako muhammadu bin abdul wahab tako fakọdẹ̀yìn tádà ó ti tayọ àlà wàdọ́làmà àbòsí ló ṣe o wàyí náà máa ń um, wọn ò takò ká lọ bẹ sàárè wò ní tí wọ́n takò yunkiruna ziyara ìlọ bẹ sàárè wò tí wọ́n takò òun náà ni àlàtí ètò ìpè yaqtarinu biha ba'dul mukhalafati shari'iyya èyí tí wọ́n takò lèyí tó bá ti rò papọ̀ máwọn ìṣesí tó takò ẹ̀sìn wọ́n takò yẹn gẹ́gẹ́ bí kíni kalistigatha ti bil qubur kéèyàn ọlọ́mọ wá ìgbàlá lọ́wọ́ àwọn òkú tó bá débẹ̀ wà nàzàrù láwó àbí kéèyàn ó máa tiẹ̀ ṣe kéèyàn máa jẹ́jẹ́ pé ìwọ tí mo wá bẹ̀wò lọ́dún yìí tí ó bá fi dọdún tí ń bọ̀ tí ń bá ti bímọ màá pa odidi ẹran kan níbi sàárè yìí wàlhálfù bí àbí kéèyàn ó tiẹ̀ máa búra pẹ̀lú àwọn tó ń bẹnu sàárè wọn eléyìí ni àwọn àfa àtakò wọn náà wí dàlẹ́ kàṣàdùrọ̀ eléyìí bákan náà wọ́n tako kéèyàn ó di gbádẹrù ó lóun fẹ́ lọ bẹ ìtẹ́ àwọn mùsùlùmí kan wò nìbàdàn ṣé kò sí tẹ́lẹ̀kùrẹ́ àì travel bó ṣe jẹ́ súnà tó a kì í travel torí ẹ̀ tó bá ti di pé èèyàn tún travel torí pé ó fẹ́ lọ bẹ sàárè wò ìyẹn ti ti tako ó ti tako ẹ̀sìn torí pé ó ti fẹ́ fún ìtẹ́ yẹn ní àkàkún míì tó tún yàtọ̀ nìyẹn tó tún lè lídì sí nǹkan mi bíyàn bá fẹ́ bẹ ìtẹ́ wò ìtẹ́ ibi téèyàn wà inú ìlú téèyàn wà lèèyàn máa ń lọ sí kíni o èèyàn lọ máa ń bẹ̀ wò èèyàn lọ bẹ ìtẹ́ débi pé èèyàn wà travel lọ sílùú mi gẹ́gẹ́ báwọn èèyàn kan ṣe máa ń ṣe wọ́n lè travel láti bí wọ́n lọ Senegal wọ́n fẹ́ lọ wo ìtẹ́ ṣéwù kìnnìkan àmì sáré ṣéwù kan wọ́n lè lọ misra wọ́n fẹ́ lọ bẹ sàárè sehu kan wò wọ́n lè lọ sokoto wọ́n fẹ́ lọ wo sàárè usman dan fodio wọ́n lè lọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n lè lọ èkó wọ́n fẹ́ lọ wo sàárè sehu adama wọ́n lè lọ lọrin wọ́n fẹ́ lọ wuyẹ sàárè sehu kamali wọ́n fẹ́ lọ wọ́n fẹ́ lọ siyara bẹ la ilé ìwé lẹtọ tẹ́lú béèrè bá béèrè pé ó dáa bó wá ní nígbà bá lọ sí ájì tá à ń lọ máa ń ṣe siyara sàárẹ̀ ànábì láti nàìjíríà ìdáhùn ni wípé kò sí tó jọ bẹ́ẹ̀ o kò sí ti ń jẹ́ pé a fẹ́ lọ ṣe ziyara kábàrí ànábì ọ̀rọ̀ sọkúsọ nìyẹn ziyaratu almasjidi nabawi mọ́sálásí ànábì là á máa lọ bẹ́ẹ̀ wò torí pé ànábì sallallahu alaihi wasallam ànábì ní àgùdọ̀ dígbà di ẹrù láti lọ bẹ mọ́sálásí kan wò àyàfi mọ́sálásí mẹ́ta masjidul haram ìyẹn kaaba almasjid nabawi èyí tí ń bẹ ní madina anabi ní masjid hada àti almasjid al-aqsa èyí tó ń bẹ ní jerusalem ọ̀tán kódà àwọn fẹ́ lọ ṣe é ti káàfù ni ìyẹn ló lè travel lọ ṣùgbọ́n ramadan dé mo fẹ́ lọ ṣe é ti káàfù mi lẹ́kọ̀ọ́ mo wá lọ mọ́sálásí kàlá ìyẹn ti gbádẹ́rù pé o lọ ṣe ìjọsìn kan ní mọ́sálásí kan àrọ̀tọ̀ tí àyàfi bá jẹ́ kí naziru pé tọ́lọ́n bá ṣe nǹkan báyìí fún mi màá yan náfìlà méjì ní mọ́sálásí bíi báyìí lẹ́kọ̀ọ́ tọ́lọ́n bá wá ṣe nǹkan yẹn fún yẹn èèyàn gbọ́dọ̀ lọ ṣe ṣùgbọ́n tí ò bá ti sí yẹn pé àsìkò ayé là tó à mi kí lákùrẹ́ tí mo bá dọ̀wọ́ ẹ̀ náà kò lè tó báyìí kò sí innal masajida lillah gbogbo mọ́sálásí ilé Ọlọ́run ṣùgbọ́n tí yẹn bá fẹ́ gbọ́lá fún mọ́sálásí kan ju mọ́sálásí kan lọ àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn ìyẹn lè torí ẹ̀ travel sòtẹ́ yẹn bá wá travel lọ sí Madina pẹ̀lú àníyàn kí mo fẹ́ lọ bẹ mọ́sálásí ànábì wò ni kí jẹ́ kí mo fẹ́ lọ bẹ sàárè ànábì wò gbàtọ́ wá bẹ mọ́sálásí ànábì asálàmù wò sàárè ànábì náà ó ti di ara mọ́sálásí òun nígbà yẹn nìyẹn sìtẹ́ pé gbẹ̀bẹ̀ náà ni sàárè ànábì wa sàlámù ọlọ́pọ̀túnìtì àti sálámù sí sàárè ànábì ń ta nítorí wà bẹ́ẹ̀ nìyẹn kí pé torí sàárè ló fi dìgbà dẹ̀rù wàyùsàmúnà hàlì ìzìyàrá bí ziyàrá tìlbìdìyà àwọn àfáà tá a dákọ wọn ṣáájú yìí gbogbo àwọn ìlọ́mọ abẹ mọ́sálásí wò ìlọ́mọ abẹ ìtẹ́wò káwá travel láti ibìkan lọ ìlú míì torí pé a fẹ́ bẹ ìtẹ́wò wọ́n ní eléyìí àbẹ̀wò bídíà òun nìyẹn kò bá súnà mọ́ eléyìí ni táwọn àáfàá súnà sọ kì í ṣe pé nị ka súnà ní ká máa bẹ ìtẹ́wò àwọn oníbídà wọ́n máa dojú ọ̀rọ̀ ọ̀rọ̀ ni ńgbẹ́ bá sọ wípé kọ̀tọ́ súnà kò bá súnà kọ̀tọ́ kò bá ìsìláàmù mu ó fẹ́ kíyàn sọ gbalaja ó clear kò sí nínú ẹ̀sìn tó ń bí ọba sọ ah, ni ah ìdámà tó sọ ní ìsinmi pé kọ́ gbá bàbá lẹ́nu láràárọ̀ àṣẹ ìtàn sọ nìyẹn wọ́n dojú ọ̀rọ̀ wọn kódà wọ́n bá ti rí bàbá rẹ̀ salamu alaikum salamu alaikum nítorí ní ká máa ṣe nu ṣe ìtàn sọ nìyẹn so báwọn oníbídẹ́ àṣẹ máa ń dojú ọ̀rọ̀ rẹ̀ nìyẹn ìtàwọn àfáàsùn náà sọ ni wípé wọn ò sọ pé kéèyàn má lọ bẹ sàárè wò ṣùgbọ́n ìlọ máa bẹ sàárè wò ká lọ máa sọ sàárè dọlọ́hún ká lọ máa ṣe bídíà ń bẹ̀ làwọn àfáà ní òótọ́ ká wá travel láti ìlú kan lọ ìlú kẹta ìlú òdì kejì lédè pa abẹ́ lọ bẹ sàárè wò àwọn àfáà ní kò lẹ́rù ṣùgbọ́n ní ìlú ibi tó a bá sì fẹ́ lọ bẹ sàárè wò nínú ìṣesí táwọn èèyàn tún dálẹ̀ bíi àdá dálẹ̀ òun náà ní káwọn èèyàn tún sọ di program ẹgbẹ́ gbé ṣáàlà gbogbo last Sunday of the month àwọn ẹgbẹ́ wa a máa ń lọ bẹ sàárè kò ní ìdíkó kálukú dá tiẹ̀ lọ lọ́tọ̀ọ̀tọ̀ kì í tún ṣe pé ká ti sọ di program ẹgbẹ́ jàṣẹ́ ìgbàgbé bó ni ṣìyára ti wọ́n ti ẹ̀mẹ́ gbàgbé o láà láìsá kí ṣe jẹ̀mọ́ kálukú ọ̀ lọ alálẹ̀ infirat ẹ wá lè pàdé lọ́wọ́ wọn kálukú ọ̀ lọ ṣe tiẹ̀ olùjẹ́ pípa tí wọ́n fẹ́ lo èmi lè má lọ gbà ẹ̀ so gbogbo àwọn àdàdà lè báyẹ̀ ká sọ́ra fún mi wàtẹ́jìdù tafsil táàfilé lọ máa bẹ ìtẹ́wò wàmájà àfihàn minal ahadith àti àwọn ahadith tó wáyé lérí ẹ̀ tá a gbẹ́sẹ̀ lé lérí láti lè sọ fún wa pé ó wà níbàámu ẹ̀sìn ó rí nínú tíra tá à pè ní ahkamul janaiz wa bida'uha àwọn ìdájọ́ tó ń bẹ fún ìsìnkú àti àwọn àdádálẹ̀ lórúkọ tíra náà ń jẹ́ tíra àwọn afáwà Sheikh Nasruddin Al-Albani àwọn náà kọ tíra náà tíra ń bẹ ó ń bẹ bẹ́ẹ̀ bá fẹ́ ra èyí ó rà fa'lam arshadaka Allahu wa iyyak arshadana Allahu wa iyyak àfáàní lọ́mọ lọ́ọ̀rì mà ọlọ́wọ́n ọba yóò tọ́mi sọ́nà àti rẹ ila tariqil aslam sí ojú ọ̀nà èyí tó dára jùlọ ojú ọ̀nà tó là jùlọ tó lò rẹ̀ anal mashayikh al hanafiya wọ́n ní àwọn àáfà tí wọ́n ń bẹ lórí mọ́sàbí imamu abu hanifa wa in qalu bi adami sama'il amwat kalam al ahyai bó tilẹ̀ jẹ́ pé wọ́n sọ wípé òkú ò lè gbọ́ ohun tí alààyè ń sọ wọ́n sọ bẹ́ẹ̀ illa annahum qalu ṣùgbọ́n o àwọn náà ni wọ́n tún sọ wípé bi anna naima wal adaba lirruhi wal badan wọ́n ní ìgbádùn àbí ìjìyà tí òkú ọba máa rí nínú sàárè lè róhí wàlbàdà ẹ̀mí àtara ni ó máa fi ilẹ̀ wàhánà ziyarota amrun mashru ká sì lọ bẹ ìtẹ́wò in tó bá ẹ̀sìn mu ni o wàlìnànkìlù lákà min kalamil ulama fi dalik nítorí ká sọ eléyìí ni wípé a fẹ́ kó àwọn ẹ̀rí wá nínú ọ̀rọ̀ àwọn àfáà tí wọ́n sọ eléyìí sàlìkínà insha Allah ta'ala aksọ́ra almasalik a wà lo àárín ojúpọ̀nà èyí tó tó yá tó mọ̀ níwọ̀n àníjẹ́kọ̀rọ̀ pọ̀ lérí ẹ̀ hayatu al-anbiya'i albarsakhiya ìṣẹ̀mí àwọn ànábì ọlọ́run nígbàtàn nù sáré أن حياة الأنبياء عليهم الصلاة والسلام الحياة البرزخية wọ́n ní kẹ́ẹ̀rí ìsẹ̀mí tó ń bẹ fáwọn ànábì ọlọ́run nígbà tá a bá ń bẹ nínú sàárè allati iya fawqa hayati shuhada ipò táwọn ànábì ọlọ́run yẹn nípa ìsẹ̀mí wọn nínú sàárè ó tún ju ipò àwọn tó kúkú ṣẹ̀yìdì lọ alladhina qala Allahu ta'ala fihim àwọn tó kúkú ṣẹ̀yídí gẹ́bà sí ma ìtọ́lọ̀ ń sọ nípa wọn ni wípé bal ahya'un 'inda rabbihim yurzaqun àwọn tó kúkú ṣẹ̀yídí tẹ́ rí yìí wọ́n yé sòkú o alààyè ni wọ́n 'inda rabbihim yurzaqun lọ́dọ̀ ọlọ́run ọba wọn ọlọ́run ọba ń pèsè ó ń ṣèpèsè fún wọn ìpèsè jíjẹ ìpèsè múmu ìpèsè ìgbádùn ìpèsè ìrọ̀rùn ọlọ́run bá ń ṣe fún wọn. colt àfọwà sheikh nasiruddin albani wọ́n níbi tọ́rọ̀ dé àwọn náà fẹ́ sọ sí níbo lọ́rọ̀ dé inda rabbihim yurzaqun wọ́n ní fi ìṣàrọ̀ ìtọ́kasí ń bẹ nínú ọ̀rọ̀ yìí pé anna rizqa ohun al-madhkur laysa fil qabr wọ́n ní tá a bá wo àyà yìí dáadáa a rí i pé rísíkù tọ́lọ́n ní òun ṣe fún àwọn ṣẹ̀yídí kì í ṣe pé nínú sàárè wọn ni rísíkù yẹn rísíkù èyí tọ́lọ́n sọ ń bì rísíkù náà ọlọ́run pèsè fún wọn nínú sàárè òbẹ̀tì èyí tọ́lọ́run sọ ń bì kì í ṣe nínú sàárè torí pé ń dà ọlọ́run sọ pé fìlì kọ́bùrì lọ́dọ̀ ọlọ́run wọn mi rò pé gbàgbọ́ yóò rán pé ń dà yẹn bàbá níta bá wù dáadáa jẹ́ pé kì í ṣe tinú sàárè yẹn lẹ́yìn sàfihàn wà ìnàmà ń dàrọ̀ bíhìm wọ́n ní gbólóhùn tá a rí i pé lọ́dọ̀ ọlọ́run wàdálíkà sọ̀rí òfin bàbá ní tó jẹ́ kọ́rọ̀ yìí ni pé ni. abdullah bin mas'ud abdullah bin mas'ud tabi'ini qala oníṣà alina abdullah bin mas'ud ń sọ àwa béèrè lọ́dọ̀ àáfà wa abdullah ọmọ mas'ud ẹ wo sílsílà ẹ̀kọ́ ẹ̀sìn islam àwa bó sórí íńtánẹ́ẹ̀tì ọ̀sọ̀rọ̀ àyẹ̀dàfà ò láfa àdánwò tí ń ṣẹlẹ̀ nìyẹn bó ṣe tò wá látàrí ànábì nìyẹn ìgbà bá ti láwọn ní fọ́lù ẹ̀ bẹ́ẹ̀ fitna ti ń ṣẹlẹ̀ náà ní wọn ṣẹlẹ̀ anábìlà afọ àgbà àwọn sàbí kí lọ́dọ̀ anábìlà sàlám tí ò bá ti yé wọn wọn bèèrè lọ́wọ́ anábìlà sàlám tó bá rújú anábìlà sàlàyé fún wọn gba àwọn náà kéwú darí àwọn náà fọ́n sáwọn ìlú ẹni tó lọ kúfà ẹni tó lọ madina ẹni tó lọ basra àwọn náà tún lọ máa kéwú àwọn tàbí àwọn tàbí náà tún lọ máa kéwú nkálukú ṣùgbọ́n láwùjọ wa lé ní ẹlòmíín láyà láti máa yọ̀ pé bóun ṣe wáyé gbogbo nǹkan ló mọ̀ ní islam mú ìsìláfà ṣe mọ̀ pé ọ̀rọ̀ sọkúsọ nìyẹn bóun lè sọ pé gbogbo nǹkan ló mọ̀ ní islam mú ìláfà ta ló wá kọ ṣetán láfà rẹ̀ pẹ̀lú ọ̀rẹ́ sí ti máa ń fa nǹkan yẹn gbólóhùn yẹn gbólóhùn ìgbéraga ni imam shafi rahimahullah tó bá sọ̀rọ̀ lọ títí yóò ní malikun sheikhi tọ́rọ̀ bá ti kọ̀ yóò ní imam maliki imam malik lọ́kọ́ mi kẹ́ imam shafi tí bá ti ń sọ̀rọ̀ lẹ́nu pé wa kana malik shaykhi imam malik làfà imam shafi máa jalalati pẹ̀lú bó ṣe tóun njó sọ ni pẹ̀lú bó ṣe tó yẹn imam ahmad bin hanbal òun náà kì í tijú láti sọ pé shafi'i muhammad bin idris ashafi sheikh torí pé imam ahmad bin hanbal òun náà kí lọ́dọ̀ imam shafi'i bó sì ṣe tóun tọrọ bá délẹ̀ ń gbà mí ìmáàmù ṣàfi máa ń sọ wípé tọ irọ́ amadu ẹ̀yin láládìísí o kì í jẹ́ pé ìmáàmù ṣàfi ò nímọ̀ nípa àdìsí o ṣùgbọ́n ìmáàmù amadu buna hanbal nǹkan ju nǹkan lọ nípa hadith imam shafi wa sọ pé wọ́n muhammad bin hanbal bẹ́ẹ̀ bá rádìs lórí tá à ń sọ ẹja tètè mọ́ ọ ká lè kúrò lórí mọ́kìfù wa síbẹ̀síbẹ̀ ahmad bin hanbal ẹ̀rọ máa sọ pé kódà imam shafi gan imam bimila dis láà yóò ní ṣáfi'í yóò ṣéèkì yóò ní mọ́mú ṣáfi'í àfàmì so àwọn wọ̀nyí wọn ò ní gbéraga ẹlòmíì àti lè sọ pé àfa òun lẹnìkan public kò ní sọ kò ní fẹ́ kò ní sọ àyàfi dọ́lọ́n bá ti wá fi àfa òun hàn tó yẹ wípé ọfẹ́ máa lo iyì àfa òun láti fi propagate ara ẹni ṣùgbọ́n ẹni tó bá jẹ́ ọmọ akẹ́kọ̀ọ́ tòótọ́ kọ́dà káfà rẹ̀ mọ́ hàn yóò ní fọwọ́ ṣe àfọ́ òun àtọkọ́ lẹ́kọ̀ọ́ ni so idan imam uh, sheikh al-alba rahimahullah wọ́n ní masruq ó ní sa'alna abdullahi ibn mas'ud abiy lọ́wọ́ àfọwà abdullahi ibn mas'ud an hadhi aya nípa masruq dá ń sọ yìí àgbà àfáà ni nípa ìmọ̀ tafsir tó bá ń ka tafsir ibn kathir àbí tó ń ka tó rí ó rí itú rẹ̀ nípa tafsir síbẹ̀síbẹ̀ ó ní sa'alna abdullahi bin masoud àwa tún béèrè lọ́wọ́ àfa wa abdullahi bin masoud an hadhihi aya pé kí ni túmọ̀ aya yìí ṣé wọn gbọ́ lárúbáwá ni wọ́n gbọ́ lárúbáwá ni wọ́n ṣùgbọ́n síbẹ̀ wọ́n tún béèrè wọ́n béèrè lọ́wọ́ abdullahi ọmọ masoud wípé ìtọ́lọ̀ sọ pé wala tahsabanna alladhina fi sabilillahi amwatan bal ahya'un 'inda rabbihim yurzaqun sọ wípé ẹ má máa lérò páwọn tí pa sójú ọ̀nà ẹ má ni wọ́n o bal ni wọ́n o 'inda rabbihim yurzaqun lọ́dọ̀ ọlọ́run ọba wọn wọ́n ń pèsè ìpèsè ń bẹ fún amma inna qad sa'alna an dhalik ó wá ní amma inna qad sa'alna an dhalik afọ abdullahi bin mas'ud náà wá dáhùn pé ah, ẹni tó ń bi mí léèrè èmi náà ti béè lọ́wọ́ àfa mi tá a làfa rẹ̀ anabi muhammad sallallahu alayhi wa sallam ẹ wo wọn yìí sọ̀rọ̀ pẹ̀lú fẹ́nu hmm? àwa náà ti béèrè ń pa ń tó wí ìyàwó àti bí ànábì léèrè ṣé ẹ mọ̀ pé tẹ́pà wa ni àwọn òní bèrè kankan lórí ẹ̀ ń dà yẹn àwọn òní mọ̀ pé a ní nínú sáré náà ni ń dàrọ̀ bìhì ń dà yẹn lásán àwọn sàbẹ̀ bèrè pé kí ni níbo ni ń dà yẹn sínú sáré ni àbí láàyè mi. fakọ́ọ̀lù arwa'uhum fi jawfi tayrin ó ní ìntànàbì sọ fún wa abúlé masiru wa ni pé ẹ̀mí rúhù wọn ẹ̀mí àwọn tó kúkú ṣẹ̀yìdí fi jáòfì tọ́yìrín khudr ọlọ́run ọba yóò lọ dá ẹyẹ kan yóò wá fi ẹ̀mí àwọn tó kúkú ṣẹ̀yìdí yẹn ọlọ́run fi ẹ̀mí wọn sínú ẹyẹ aláwọ̀ green kan khudr ọlọ́run fi laha qanadil mu'allaqatun bil arsh àwọn ẹyẹ yìí qanadil kó máa bẹ fún wọn kí náà ń pè ní kọ̀nàdìl níta ń pè ní kọ̀nàdìl ìbáratùn ó dà gẹ́gẹ́ bí àwọn ibi tó máa ń gbé tó máa ń gbé lantern sí àwọn kan tó máa ń ṣe báyìí tẹ́kùn ó gbé lantern sínú ẹ̀ kọ̀nàdìl ni mu'allaqatun bil arsh èyí tí wọ́n so mọ́ alárasì tasrahu min al-jannah haythu sha'at àwọn ẹyẹ yìí wọ́n wà máa fò káàkiri ní àlìjẹ́nà gbogbo ibi tí wọ́n bá wá tí wọ́n bá fẹ́ wọ́n máa fò lọ́bẹ̀ thumma ta'awi ila tilkal qanadil tán bá tún fò lọ fò lọ padà wọ́n tún padà síbi kìíní àtúpa ìmọ̀lẹ̀ tán so mọ́ bí alára sí ibẹ̀ ni wọ́n máa darí sí wọ́n fò so a wípé níbo ni wọ́n so níbo ni ilé wọn gangan ìtẹ́ ayẹ yẹn wà mu'allaqat ẹ́ al-arsh níbo lọ́lọ́run wà fọ́kọ̀l àrìṣì ẹ̀ǹdàrọ̀ bìhím yorùsàkó ẹwọ tẹ̀síìrì yìí o ò lè rí yẹn nu translation láyé lọ wo ò lè rí mbẹ so wá kàdà so ló fi jẹ́ wípé èyí tó ń ṣe yàtọ̀ láàrin àfa àti ajíkéwúké ò nìyẹn so wọ́n mọ ti fún tẹ̀ dọ́ nǹkan yẹn ẹni tó bá sì gbọ́ báyìí náà tó yé òun ti gbọ́ yé ju ẹnikẹ́ni lọ tó náà bá wá ń kà á yálà ọ̀ka translation tí wọn bá ti sọ lọ́bẹ̀ yẹn èyí tó ń ti ní lára yẹn òun ó sọ pé no ìtumọ̀ rẹ̀ ju bí wọ́n ṣe tú yìí lọ ẹ̀ẹ́dẹ̀ lè bíìmù àwọn translate gbogbo nǹkan kọ́ ni wọ́n lè translate sẹ́mà so wọn ò lè translate gbogbo nǹkan wọn bá wọ́n kàn fún ọ ní general idea náà ni àǹfààní ta níbí òun náà ni pé àsúnà ó ń túmọ̀ alukur'an sẹ́yìn pé súnà la fi gbọ́ eléyìí so ìyẹn túmọ̀ sí wípé kò tí ì sẹ́nìkan tó wà ní àlìjánà tó ẹ pé ọlọ́run fẹ́ kẹ́nìkan kan ti wà ní àlìjánà ni kò ní ìdíkọ́sẹ̀ dá ẹ̀mí wọn sínú ẹyẹ kò bá kàn jù wọn ní àlìjánà ni ṣùgbọ́n kò tí ì sẹ́nìkan tó wà ní àlìjánà bẹ́ẹ̀ ẹ̀mí wọn ọlọ́run fi sínú ẹyẹ yẹn so ẹyẹ yẹn wà máa jẹ tó bá ti fò lọ yóò tó padà síbi kìnnìbí àtùpà fi kọ́ al'arashi hadisi yìí rawahu muslim wa gairuhu wa wa mukharrajun fi sahiha hadisi yìí ó ń bẹ nínú silsilatul ahadis as-sahiha àti àfàwà Shaykh al-Albani rahimahullah tí wọ́n wọ́n láwọn mú àwọn sọ̀dájú ẹ̀ ń bẹ àwọn sọ̀rọ̀ lórí ẹ̀mẹ́ Ali Imran fa amrun thabitun bil ahadith sahiha wọ́n ní pé àwọn tán bá kú ṣẹ̀yídí wọn èé ṣe òkú ọ̀rọ̀ yìí ó fẹsẹ̀ rinlẹ̀ pẹ̀lú àwọn hadith tó lálàáfíà kọ́lá Bukhari asúrùhù ṣeéhù mashayíhùnà asọ́rọ̀hù ṣeéhà mashayíhùnà asheikh Ali asuwaidi al في كتابه العقد أخرج أبو يعلى والبيهكي وصححه عن أنس رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال الأنبياء أحياء في قبورهم يصلون أفوى أنس وبوا wọ́n dájúdájú àwọn ànábì ọlọ́run alààyè ni wọ́n o fi kùbúrì kódà nínú sàárè wọn yóò sọ lóòrùn wọn tún kírun fọlọ́run bẹ́ẹ̀ tọ́ àwọn àdìsí àwọn ọ̀rọ̀ yìí fẹsẹ̀ ńlẹ̀ pẹ̀lú àdìsí tọ́lá làáfíà kọ́lá Bukhari afọwà Bukhari asọ́rọ̀hu sheikhuna sheikh mashayikhna sheikh ali suwaidi al-baghdadi wọ́n jọ lo gbà kan náà ni àfa àti adákọ̀ yìí àwọn sọ ọ̀rọ̀ yìí nínú tíra àwọn tí ń jẹ́ al-iqd sheikh albani wọ́n ní yaani al-iqdu thamin orúkọ tíra yẹn gan ni al-iqdu thamin fi bayani masáyìlì dín tàkìkì tí wọ́n ṣe nìyẹn so ti yé ẹ rí i pé al-iqdu nìkan ni wọ́n sọ ń bẹ̀ àwọn náà lọ ṣiṣẹ́ láti sọ pé orúkọ tíra yẹn gan ní pípé òun ni al-iqdu thamin fi bayani masaili din mukhtasaran bi tasarrufin yasir tábà níbi tasarrufin yasir ìyẹn tó máa pé ẹni tó kọ ọ̀rọ̀ yẹn ó ti fi tiẹ̀ díẹ̀ kún tó bá coat ìgbà míì ò lè dọ́gbọ́n háàdì tiẹ̀ náà mọ̀ bẹ́ẹ̀ tó gbúdọ̀ sọ in case ẹni tó bá fẹ́ lọ wo ìpìlẹ̀ ń kọ́mọ́ lọ rí i pé yóò yàtọ̀ sí bó ṣe wà bí kò sọ wípé fàáyínà kọ́ kàn fi fàáyínà òkú tó bá ti wá fẹ́ kọ́ wà ní bìtàsọ́rùfín yẹ̀sẹ̀ ó kọ́ síbi hamish bẹ́ẹ̀. ومؤلفه علي بن محمد بن سعيد العباد السويدي من علماء الحديث في العراق ولد في بغداد ومات في دمشق وأخرج الإمام أحمد ومسلم في صحيحه والنسائي كاتو كرمبي ìgbà tí wọ́n ní hadisi yìí abúyàlá àti bayaki wọ́n sọ aha hadisi wọn hadisi wo hadisi náà òun náà nípa àwọn ọmọlẹ àwọn ànábì ọlọ́run alàyè ni wọ́n wọ́n ń kírun nínú sàárè wọn kóòtù afọ àṣekọ̀ọ́ lálẹ́ rahimahullah àwọn àbò ló ti lè jẹ́ bẹ́ẹ̀ lèyànzò àyìnà sọ ahahu pé ẹ ká wòye sí níbo náà ti sọ pé hadisi yẹn lálàáfíà wọn fàínà ò làmá àkàrájà ò nígbà tí wọ́n mú hadisi wá àbúyàlá àbíbáyàkì fi hayatil anbiya nígbà tó ń sọ̀rọ̀ nípa ìṣẹ̀mí àwọn ànábì ọlọ́run àálà ò bìtàfárúdùl hasan bùnú kùtẹ́ibà wọ́n padà ládìsí yìí ó ní ààyè pẹ̀lú pé bẹ tó ń pè ní hasan bùnú kùtẹ́ibà òun tàfárádà ó fi tí ò sí ń bẹ̀ lọ́dọ̀ tàwọn míì ó fi kún wọ́n wà kàmá kọ́lá dàbí dàbí ìgbà tó ń fẹ́ ròyìn Hasan bunu Kutayba yìí kò fi ròyìn dáadáa ròyìn rẹ̀ ó ní haali kò ní olùbànkàjẹ́ ni tá a bá ti rí pẹ̀lú tó ṣe yẹn kò ní jẹ́ ká dì sí yẹn lálàáfíà lakinahu lam yatafarrad bihi kàmá hakọ́kùtù fil ahadisi sahiha ṣùgbọ́n o afọ́n àṣekàlẹ̀ Albani rahimahullah wọ́n ní tí wọ́n sọ yẹn lọ́dọ̀ tàwọn kò tún rí bẹ́ẹ̀ gbàtà wọn ṣèwádìí dáadáa àwọn rí i pé kì í ṣe pé òun nìkan lọ sọ ọ̀rọ̀ yẹn kàmá àkọ́kùtù òfin àdéṣe sọ̀ríyà báwọn ṣe padà rí mú wá nínú àwọn àdéṣe tó lálàáfíà àwọn tíra àwọn tí wọ́n ń pè ní àdéṣe sọ̀ríyà àwọn àdéṣe tó lálàáfíà wàbàyàntù fi sihatul hadith bàbá ní gbà táwọn ṣe lọ wájú ṣe lọ ẹ̀yìn àwọn padà rí pàdé sí yẹn lálàáfíà wà wàhámà mọ̀ntọ́ àná fi ahadi ruwaati gbogbo àwọn tí wọ́n bá fi ẹnu àbùkù kan ẹnìkan nínú àwọn tó gbàdísì wá ní tí wọ́n ń ròyìn kò rí bẹ́ẹ̀ o fàrọ̀jìrìhù ìwọ náà lọ yẹ̀wò dáadáa lọ ṣiṣẹ́ lórí ẹ̀ ó rí pàdísì yẹn lálàáfíà fa innahu bahthun mufidun aziz wọ́n ní báàtù tó dáa pọ̀ ní iṣẹ́ ti lọ lórí ẹ̀ kọ́lámà tààrà fi kitab o lè má rí nínú àwọn tírà ọ sọ wọn kọ́lá máa tara fìkìtà ṣùgbọ́n ìwọ náà lọ try ẹ̀ ó rí pé ní táwọn ń sọ yẹn bó ṣe rí nìyẹn ìjọba bá fẹ́ fi nílẹ̀ ń bẹ̀ ni pé àdìsí ńlá làbíà wípé alàǹbíyá àwọn ànábì ọlọ́run àhẹ́yà alàyè ni wọ́n yí sọ fi kùbú inú sàárè wọn sọ lóòlù wọn kírun bẹ́ẹ̀. wa akhraja imam ahmad wa muslim fi sahih wa nasa'i عن انس بن مالك رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال عن ابن مررت ليله بي على موسى Ànábì ní ní òru ọjọ́ tí wọ́n mú mi rìnrìn òru al-Isra wal-Miraj mo kọjá lẹ́gbẹ̀ẹ́ Musa mo sì rí Musa qa'iman Ànábì Musa wà nínú òru yusalli fi qabrihi tó ń kírun nínú sáré rẹ̀ hadith eléyìí tí wọ́n mú wáyé kultu baba ni wazada fi riwayati lauma riwaya ti táwọn méjèèjì tí wọ́n mú wáyé ti imam ahmed àti imam muslim àwọn tún fi nǹkan kan kún ti wọn níbi rìwáyà wọn wọ́n ní indal kathibil ahmar wọ́n rí níbi alkathibil ahmar alkathibil ahmar yìí ibi tí sàárẹ̀ ibi tí anabi musa tán sí ni bí òkúta ibi yanrìn àwọn yanrìn tó ti gan tọ́wọ́ pupa ibẹ̀ ni wọ́n ẹwọ ẹwúrú àwọn akíní òkúta yẹ̀pẹ̀ pupa tá a máa fi sandfield lẹ̀ yẹn tó ti gan tó ti wà ń bẹ̀ ibi táwọn ẹbí Musa tán sí nìyẹn ibẹ̀ náà dẹ̀ sísìn so olùwáyà mi wá pé àwọn rí níbẹ̀ tó dúró tó yẹn náà fìlà kọ́lá al-Manawi ayé wọ́n ní ṣe irun láàsọ pé ń kí ń bẹ̀rùn ni ṣebí dèyàn bá ti jáde láyé irun ọjọ́ ràn yàn fún ma abẹ́ẹ̀kọ́ wọ́n ní ayé yẹ́dì ó àwọn ní ìtumọ̀ àfọwọ́ alìmọ̀náwí wọ́n ní ìtumọ̀ pọ́ńkìrún bẹ̀ yẹn yẹ́dì ó àdùá òun àsọ̀látù òun bìmọ̀ náà dùá kì í ṣe pọ́ńkìrún gangan ó ń ṣàdùá wàyú ní àléhi ó sì ń yin ọlọ́run wẹ̀ kúrò òun rántí ọlọ́run falimuradu àsọ̀látù lọ́gàwíyà sọláàtù tá ń sọ mẹ́ẹ̀ pé túmọ̀ ẹni tinú èdè wàhíyá àdùá àdùá ọ̀nà gbàlérò wà sànà wà kíìlà àwọn kan dẹ̀ tún sọ pé alimọ̀rọ́dù aṣẹ́rìyà àwọn kan ní irun gángan ni kì í ṣe àdùá wà á lè kúrútùbí ìjì mọ́mù kúrútùbí sọ ti ẹnu pé irun gángan ni ló ń kí wàlá tàdáfù àbẹ́yìn àhàdà na rúyẹ́tì ìyá òtílkà lẹ́yìn láti fi sàmáyé sáà ní liana liambiya aleyhim salam sáré wọ́n ní ọ̀rọ̀ yìí kìí ṣe pé ó takora wọn hadisi tó sọ wípé wọ́n rí níbi alkathibul ahmer ìyẹn bẹ lórí ilẹ̀ hadisi ti imam muslim tó ní àwọn sálàm tó pọ̀ rí níbi sánmọ̀ ẹlẹ́ẹ̀kẹfà ló ti rí anabi musa tó ń ṣe kí ni o tó ń kírun ṣé kò takora wọn báyìí ìkárí lórí ilẹ̀ ìkárí ní sánmọ̀ naam àfáà ní kò takora wọn o lẹ́yìn lẹ́ àǹbíyá aleyhim salam masara torí pé àwọn ànábì ọlọ́run ẹ̀mí wọn máa ń rìn kiri awolẹ̀ ana arwah alẹ́ àǹbíyá torí pé ẹ̀mí àwọn ànábì ọlọ́run bada mufarakatul badani nígbà tó ti jáde kúrò ní ara fi rafiqil a'la ó ti wà láàyè tó ga jù wala ishrafun alal badan ó sì ní kápá ẹ̀mí wọn yẹn yóò máa rí ara wa ta'allaqa yóò tún darapapọ̀ mọ́ ara rẹ̀ wàbí hádà tàálùk pẹ̀lú ìgbà tó dára papọ̀ mára rọ̀háwù yusolli fi qabri yìí ló fi rí i pé ó ń kírun níbi sàárè rẹ̀ wà rọ̀háwù fi sàmà ó sì tún rí ní sàmà náà fàlà yẹlẹsàmù káwọn musa aleyhi salam àròjà bí yìí min qabri yìí ìyẹn ò túmọ̀ sí pé ànábì musa ọ̀rìjà bí min qabri kì í ṣe pé láti inú sàárè náà ti gbé jáde tó ti wá lọ sí ojú sàmà ẹ̀mí ẹ̀ bó ti dé sàmà ẹ̀mí ẹ̀ sùn mára ní sàmà náà tó ṣẹlẹ̀ nìyẹn thumma rudda ilayhi ba'da dhalika maqama ru'ihi wa istiqraruhu wa qabruhu maqama badani wọn lẹ́yìn ìgbà náà tánàbí rí níbẹ̀ ọlọ́run tó wá dẹ́mi yẹn ó tún dá padà sí maqama ru'ihi àyè ẹ̀mí ẹ̀ wa istiqraruha wa qabruhu maqama badani inú sàárè ó ní àyè tara ẹ̀mí lè jáde kó lọ ntọ́ba ṣẹlẹ̀ sẹ́mi o ara ní òfin ilẹ̀ nínú sáré sọ́tí bàbá yìí ìgbà tó lọ sí sánmà ọlọ́run ó fún ní ìṣọ́rọ̀f ara lọ́run sọ́tí kì í ṣe pé ara rẹ̀ ti kúrò nínú sáré gbogbo àwọn àlàyé tí wọ́n ṣe yìí àfa Sheikh Al-Albani rahimahullah wọ́n ní ayé ọ̀rọ̀ tí wọ́n sọ ìfi faidil qadir ọ̀rọ̀ tí Al-Manawi sọ yìí ó ń bẹ nínú tí àtàn pè ní fayidil qadir bí ikhtisari yasir pẹ̀lú ọ̀rọ̀ yẹn wọ́n sọ níwọ̀nba wa ziyaratul atiya bainal ma'kufatain minhu wọ́n ní àfikún ọ̀rọ̀ tí a fi sínú bírákẹ́tì méjì yìí láti ọ̀dọ̀ mùnáwí ni wala yastaqimu al-ma'na bidunihi tí wọn ò bá fi ọ̀rọ̀ yẹn sí ìtumọ̀ tí ì lè pé fazọ́ ìrò àná àsákọ̀tàt minan bàbá ní tó jẹ́ káwọn ó fi sínú bírákẹ́tì bẹ́ẹ̀ ni pé ẹni tó tíra yìí gangan táwọn sì tàkì ìpìlẹ̀ tíra yẹn ọ̀rọ̀ yẹn já kúrò ń bẹ̀ làwọn lè fi àwọn lọ fọ̀rọ̀ yẹn síbẹ̀ kí tùmọ̀ rẹ̀ ó ba lè ṣe kí ni òkò lè pé sakọtọ ti minẹ asili wa stadraktu ha min faidil qadir wọn ní ọ̀rọ̀ yìí ó já ọ̀rọ̀ tó ń sọ pé súnmọ́ rúdà ilé yìí balidalika mọkànlélọ táwọn fi sínú nàmbà fọ yẹn wọ́n lọ́rọ̀ yìí ò sí nínú ìpìlẹ̀ tíra gàgà àwọn làwọn lọ fi síbẹ̀ nígbà táwọn lọ rí nínú tíra tán pé ní Faidul Qadir wàstíkọ́rọ̀rù ilà yóò mi ma'adì àrùwá ilà àjísàd ara yóò máa bẹ nínú sàárè yóò pẹ̀tẹ́pẹ̀rẹ̀ síbẹ̀ títí tí ó fi dijọ́ tí wọ́n dá gbogbo ẹ̀mí padà lọ síbi àwọn ara wọn kàmáà náà rúhà nàbíyìnà Muhammad sallallahu alaihi wa sallam rafiq ala gẹ́gẹ́ bá a ṣe mọ̀ wípé ẹ̀mí ànábì sallallahu alayhi wa sallam ó ń bẹ ní rọ̀fíkìlà àlà ààyè tó ga jùlọ nígbọ̀nẹ́gbọ̀n rọ̀fíkìlà àlà lẹ́gbẹ̀ẹ́ alárasẹ̀ ọlọ́run wàbádẹ́nu sharif fi dọ̀rí ihe al-mukarram ṣùgbọ́n ara ànábì gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ ó ń bẹ nínú dọ̀rí ihe ay qabrihi sàárì rẹ̀ èyí tó lápọ̀lẹ́ ní ní madina yurọ́dù salam ala man yusallimu alayhi yaruddu asalam ala man yusallimu alayhi ànábì ó sì máa dá sálámà padà fún gbogbo ẹnikẹ́ni tí ó bá sálámà sí wọ́n ní túmọ̀ eléyìí kì í ṣe pànábì gbọ́ sí sálámà yẹn o tó bá ti sálámà báyìí ọlọ́run ò ní kí màlẹ́kà kan kó sọ fún ànábì pé lágbájá ọmọ alágbájá sálámà sí ọ ànábì wà dáhùn sálámà yẹn wọ́n ní kàmọ́ hadith abi ati kultu wabili jumla lákòótán fahayatul anbiya ibadal maut hayatun barisakhiya ìsẹ̀mí tá aláwọn ànábì ọlọ́run máa ṣe yìí nígbà tán bá ti kú tán kì í ṣerú ìsẹ̀mí eléyìí tá à ń ṣe yìí o so ti yé hayatun barisakhiya ni ìsẹ̀mí inú sàárè mi walinabi na muhammad salam fi amina alkhasọ ismail salgeri anabi tún wá láwọn àdámọ́ ọ̀tọ̀ táwọn anabi ọlọ́run tó kù tí wọn tiẹ̀ ní káàdì khususiya wà gẹ́rì ha mímọ yàtì gẹ́gẹ́ bí irú eléyìí tá a sọ yìí wípé wọ́n sọ fún eléyìí ò sí gbogbo àwọn ànábì ọlọ́run tó kù tẹnika tabasa salatu fún ànábì nisa abeyan salama salamu alayka ya rasulallah tẹnika bá kọjá bí sàrẹ ànábì ìwọ tó salama yẹn àwọn màláíkà ó sọ fún ànábì wípé lágbájá ọmọ lágbájá salama sí ọ ànábì náà sọ pé wa aleykum salam wa rahmatulah yóò dáhùn yóò dá salama yẹn padà eléyìí kò sí gbogbo àwọn ànábì ọlọ́run wọ́n ní èyí tá a wá sọ pé ó ń bẹ fànàbì yìí kò lẹ́tọ̀ọ́ o ká wá mọ̀ ṣègbàláàyè ká tún wá lọ ṣe ká wá wọ̀n fún àwọn tí èyí sànàbì náà ká wá níyàn bá sálámà sí ṣé o jáńjóló bàbá sálámà sí mọ̀lẹ́kọ̀ lọ sọ fún wa pé o ti sálámà sí kò sí fún ṣéwù kankan o kò sí fún wòlíì kankan o kódà gbogbo àwọn ànábì ọlọ́run tó kò sí fún wọn o ànábì sọ̀rọ̀ sálámù nìkan òun wà fún. kàmájà fi áàkiri mọ̀rọ́kìlì fàlà tata faslu ziyarati nabi sallallahu alaihi wa sallam maana so nítorí wọn bẹ́ẹ̀ ni pé wa mimma huwa muqarrar inda al-muhaqqiqin nínú nǹkan tí ó fẹsẹ̀ nílẹ̀ lọ́dọ̀ àwọn àgbààfà al-muhaqqiqin àwọn tó ń mọ oyún ògbénú karahunu àwọn àfà anahu sallallahu alaihi wa sallam ikú anabi wa muhammad sallallahu alaihi wa sallam hayyun anabi alaye ni yurzaqu bi jami'il malaadhi wal ibadat gairu annahu hujiba an absar al-qasirin pé ọlọ́run pẹ̀lú gbogbo àwọn nǹkan jẹ̀míl malad gbogbo àwọn nǹkan ìgbádùn àbí gbogbo àwọn nǹkan tí èèyàn máa ń sẹ́rí lọ́bẹ̀ tí ó jẹ́ nǹkan àdẹ̀kùn ọlọ́run ti fi kẹ́ ànábì wal ibadat àtàwọn nǹkan ìjọsìn tí èèyàn tún lè máa ṣe gẹ́rà anna òhújìbá ní absol kọsirin ṣùgbọ́n o eléyìí tá à ń sọ yìí àwo ò lè rí à rí. idan ومن غلط ومن غلط طبعه عن إدراك هذا فلينصر إلى السماء في علوها وتعلقها وتعثيرها في الأرض وحياة النبات والحيوان وإذا تأملت هذه الكلمات علمت أن لا حاجة إلى التكلفات البعيدة التي منها أن هذا كان رؤية منام أو تمثيل أو خبارا عن وحي لا رؤية عين wa fil mawahibi alladuniya wọ́n ní wàmàngálà tọ́bù ẹni tí àdámọ̀ tiẹ̀ bá wá le tọrọ yìí ò fẹ́ bá láàmú tí ò fẹ́ gbà á ní ìdíráàkì àdá tí ò fẹ́ gbà ọ̀rọ̀ dáhùn sọ yìí fàlẹ́yàndùrú ilẹ̀ sàmà kónítọ̀n wòye sí sàmà fi olówìá wo sàmà kò sí ga wà tàálùkì ha ẹ̀ wo bí sàmà tàálùkì bí ó ṣe súnmọ́ra wọn wà tàátírù àfìlẹ́ àti bí sánmà ṣe rí yẹn sánmà máa ń ní lápá lórí ilẹ̀ lọ́nà wo wàfi sánmà eré sí kókó wọn tó àdùn níta ń jẹ láti sánmà náà abẹ́ẹ̀kọ́ òjò ọ̀rọ̀ bákan náà wàhayátù nabat wàlhayawan ìwọ náà wo sánmà sánmà ní í ṣe pẹ̀lú ìṣẹ̀mí èèyàn ó ní í ṣe pẹ̀lú ìṣẹ̀mí àwọn ẹranko gbogbo tí ń ṣẹ̀mí àti àwọn irúgbìn láti lè fi mọ̀ yìí pé tán bá ní ànábì ọlọ́run ẹ̀mí ẹ̀ ó lọ sí sánmà sóti ẹ̀mí ẹ̀ wà ní sánmà tẹ́mi ẹ̀ bá rí gbádùn ara rẹ̀ tó wà nù sàárè yóò mọ̀ jẹ́kí ni o yóò mọ̀ fi ilẹ̀ èyàn lè mọ̀ rẹ̀ ọ̀ ah, kò possible kí ni ìbáṣepọ̀ láti sánmà bó ṣe jìnà tẹ́hùn sílẹ̀ aṣọ táwọn wọ̀ yìí jẹ̀mọ́ níbo là ń wọ̀ sí ẹ́ sára ara àǹfààní àbára orí níbo lásán ti wá láti sánmà sá àti sánmà náà òjò lọ́rọ̀ irúgbìn fi jáde ó dasọ àfisára so ìbáṣepọ̀ ń bẹ láàrin ilẹ̀ àtòkè so n táfà ń tẹ́ láti sàrà ìfọ́n bí nìyẹn wọ́n wá ní wà ìdá ta amalta hadi ilkelmet wọ́n tó bá ronú sáwọn ọ̀rọ̀ tá a sọ alimta ó rí pé allah hajjata ila takallufatul ba'ida kò ní ìdíkọ̀ ọ̀sẹ̀ máa fọpọ́dọ́pọ́lọ́ ẹ̀ láàmú ìlà kan bọ̀rọ̀ ẹni lọ́rùn tọ́nà rẹ̀ jìn tí ò ní tètè yọ mọ́dà ẹ̀ lámà aláti mi ní a èyí tó lè rọrùn tó lè tètè mọ̀ ní pé àná àdà kánà rú yẹ túmọ̀ náà síbí wọn náà mọ́ là òun mọ́ sùn mọ́ lálà àwọn tẹ̀míthìlan àwọn ìkìbára ẹni wáhàí àbí ká tẹ̀ sọ pé àwọn nǹkan wọ̀nyí wáàyí ló ń fún wa nírò nípa nǹkan yẹn ọba làákàyè mu ọkọ̀ báyà kọsù àwọn ọmọdé pé àbá òní ó ṣe rí ṣé ṣé irun yẹn ṣé rákà méjì ní òkè ni ṣé yọ sàlùwàlá fi ilẹ̀ ànábì lóhùn rí òun kírun níta láàrú yàtà àyìn kì í ṣe ọ̀rọ̀ ohun tá a fojú rí báyìí wáàyí lànábì fi sọ bóhùn rí kì í ṣe pé bóyá níta gbúdọ̀ fojú rí ni so inshallah ta'ala nàkìfọ̀ ọ̀nà àádàá dúró mi ní tí wọ́n fẹ́ fi rinlẹ̀ fún wa nínú àwọn àlàyé tá a ṣe ona náà ni wípé ẹ̀mí àwọn ànábì ọlọ́run ìṣẹ̀mí tí wọ́n máa ṣe tẹ́mi wọ́n ń ṣe nígbà tán bá ti kú ó ju ìṣẹ̀mí ẹnikẹ́ni lọ kódà ó tún ju tàwọn ṣùwádà táwọn kò ṣàìdí lọ so ẹ̀mí wọn yóò wà ní fírọ̀ kìlà àlá wa jismuhum fil qabr ìgbádùn tẹ́mi wọ́n ń rí níbẹ̀ yẹn ara wọn náà ń ṣe kí ni o ara wọn náà rí ẹni tó kúkú ṣẹ̀yídì náà ara rẹ̀ filqabr ẹ̀mí ẹ̀ ó ń bẹ nínú kíní o nínú ẹ̀yẹ ìgbádùn tí ẹ̀mí yẹn bá rí nínú ẹ̀yẹ yẹn ara rẹ̀ nù sáré yọ mọ́ ọwọ́ àlejò pé tèmi náà bá bú sáré yẹn tí bó ti jẹra nítọ́jẹra nìwọ́ rí ọlọ́mọ para yẹn wà so gbogbo àwọn nǹkan wọ̀nyí èèyàn ò lè mọ̀ sáyẹ́nsì ò lè proof rẹ̀ èyí tó proof ẹ̀ ní wáyé revelation alẹ́ gbọ́dọ̀ gbà kó kò sẹ́rí nìyẹn walladina yu'minuna bil ghaib ní táàrí tánàbí sọmọ akébó sẹ́rí nìyẹn àgbọ́dọ̀ jiyẹn àgbọ́dọ̀ gbà kébí sẹ́rí náà nìyẹn abẹ́lẹ́ wọn bá subhanahu wa ta'ala kọ́mọ́tà ìṣèwálẹ̀ ní kẹ́wọ̀ so ẹni tí lè bá wáyé ẹnìkan wá ṣe pálapàla láyé ó yà pa àṣẹ ọlọ́run gbogbo tó lọ́wọ́ fẹ́ ló ṣe ọwọ́ akútán ẹni ilé lọ́lọ́ tàràrà ilé wo lọ́lọ́ tàràrà kọ́ lọ tarara kankan ẹ̀mí tó ń lọ sókè yẹn ẹ̀mí àwọn olùbẹ̀rù ọlọ́run nìkan ni ẹ̀mí àwọn kèfèrí fèsì jíìn hmm? innal abrara lafi na'im lafi na'im wa innal fujjar lafi lafi inna kitab al-fujjar barakallahu inna kitabal inna kitabal fujjar láfi sijil láfi sijil so látara àdélé afanaj'alu al-muslimina kal-mujrimin ma lakum kayfa tahkum kò jọra wọn o bọ́lọ̀ wo ṣe ṣe sáwọn olùgbàwó òdodo ó yàtọ̀ sí bí ó ṣe ṣe sí kíni o àwọn ọ̀daràn àwọn ọ̀daràn náà wá ń pera wọn ní nǹkan náà ń pera wọn ní nǹkan ẹ̀yìn tó yẹ pé wọ́n ti lọ ẹ̀ ń bá wọn wọ́n ti gbé sínú nínú fíríjì ó ti pẹ́ fáá ṣàkẹ́ mọ̀ béèrè gà ah, bó lọ́lọ́run sí abẹ́ sí kò lè ṣèbí wọ́n sàgbé wọlé tó o bá send text message sẹ́nìkan tẹ́ni ẹ wá yọ sim card yẹ tó fi pamọ́ níjọ́ bá kí sim card ń bọ́lé kí ni ó ṣẹlẹ̀ yọ wọlé kò sí níbi àká ẹ lọ gbé sínú inú yẹ̀yẹ́ ẹgbẹ́ e bẹ́ẹ̀ lè tó báyẹn ẹ sàgbé wọlé nígbà bá ti gbé wọlé kódà ìjọba kó tó dìgbà yẹn gan ó ti ń rí ìyá rẹ̀ nínú yẹ̀yẹ̀ wọn èyí tó ti kọ́kọ́ bẹ̀rẹ̀ ń bẹ̀ òun lè yí tẹ́lẹ̀ kọ́kọ́ gbé sínú yẹ̀yẹ̀ wọn náà torí ẹni tó bá wọ subhanallah ẹni tó bá dé mọ́ṣúárì yóò bẹ̀ lọ́hùn pé kọ́lọ́hùn kó sànú òun tóun bá jáde láyé ọlọ́run tóun ó fi débì ọlọ́mọdé ò ṣẹlẹ̀ sùn kì í ṣe àyè tó dáa kò sí òkú kan tá gbé bẹ òhù ọmọlúwàbí ni wọ́n já wọn sí àtọkùnrin àtobìnrin ní òhù ni wọ́n dá wọn lẹ̀lẹ̀bẹ̀ bí ẹran mo sì pọn dábẹ̀ kódà ìmí tó bá ti pẹ́ ń bẹ̀ àwọn eku nǹkan kan wọn ó ti máa rí nǹkan ọmọkùnrin rẹ̀ jẹ ó lè jẹ́ pé wọn ó ti jẹ tán gangan tó gbé jáde wọn ó ti retí jẹ ti rí mú àwọn eku eku wà ń o wọn ti rí jẹ torí pé kì í ṣe gbọn náà ní wà nù fíríjì mí bẹ́ẹ̀ pé inú fíríjì yẹn ti kún wọ́n wà tún kọ́ àwọn kan síta àwọn tó kún rí pé wọ́n ti gan dáadáa yóò fẹ́ tó bí ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ méjì wọn gígan ò tí ì tán wọ́n wà tún kọ́ àwọn ẹ̀ta yóò ti wá ṣe páàlì subhanallah adúgbò ẹ̀kọ́ lọ́wọ́ sí wa ní mùsùlùmí o ọlọ́run má jẹ́ àrí àpadà sí àbúrò o so lẹ́ẹ̀fìlì mọ̀ pé tí kẹfìrí náà ti fi ṣera wọn gan ó ti pọ̀ so ti yé ọlọ́run kí kó kó ṣàánú wa. ọlọ́run tí ó fi islam tó fi yí wa báyìí padà sí aburú ọlọ́run kí ó wọ́n fi kàn wá o wa sallallahu ala nabiyyina muhammad sallallahu alaihi wasallam. هذا الذي تريد أن تسأل أرجو القول أرجو القول هذا والله المستعان ما دام أن هذا وحي yusallun hadithi tanabi sallallahu alaihi wasallam sọ pé yusallun yusallun pọ́nkírun wal arjahu ash-shar'iyya sọtí pọ́nkírun wal arjahu ìdán tó bá yẹ pé a fẹ́ sọ pé ó ń kírun ah ṣé ẹni tó jáde láyé irun kan tún ṣẹ́kù mọ́ ni wọ́n rí hayatu yẹn ti yàtọ̀ sí hayatu ilẹ̀ dẹ́nsà níyàn kìí ṣe pé wọ́n ti wọ aljanna aljanna ni ò ti ṣiṣẹ́ ṣùgbọ́n ìrun tó á ló ń kí ń bẹ̀hún ṣé ìrun ìrun pé aṣàlùwàlá akẹfàtíà èyàn gbà ládá mẹ́wàá kìíní kankan ọlọ́ọ̀nìkan nìyẹn yé ṣùgbọ́n ló ń kírun òun kírun tó ti yé ìrúngbà míì ó lè má jẹ́ pẹ́lú àníyàn pé ìrún ọ̀ràn yẹn ó jọ́ràn yẹn fún wa táàbá kí alẹ́sẹ̀ o kẹ́kọ̀ọ́ yẹn kàfi ń dúpẹ́ fọlọ́lù gẹ́gẹ́ bá nàbí sọ́lá sálàm tó fún yàwó aṣá wípé awàlẹ̀ mọ́ akọ̀nà abdul shakura bá tó ń kírun tí ó gbẹ̀sẹ̀ rẹ̀ wú tí yàwó aṣá wípé ah bọ́lọ́run ti forí ẹ̀ṣẹ̀ rẹ̀ jẹ́ wó tún ni mo fi ń dúpẹ́ fọlọ́lù kì í ṣe bọ́lọ́run sí lọ́ràn yàn lẹ́mìlẹ́rì ó jẹ́ سواء نبي جسوني إن نبي جسوني لابد من التصديق والتسليم سو يصلون هذا اذا اطلق السياق الشرعيني سياق سياق شرعي او رتان باب ورو شرعي هذا كله بي كلو حقيقه يعني حقيقه شرعيه هذا ما ذهب اليه الامام القرطبي فهذا والله اعلم هذا لا يمنعك من البحث أنت على بحث نعم هل يجوز استصحاب الحال عند زيارة القبور؟ استصحاب ماذا؟ هذا كلمة استصحاب حال كلمة مصطلح في أصول الفقه استصحاب استصحاب الحال بمعنى الاستحسان في أدلة شرعية لابد أن تستعمل كلمة أخرى حتى لا يلتبس الكلام على آه، على المخاطب تقول هل يجوز مرافقة كمن الأهل كالزوجة و شو ó lẹ́tọ̀ọ́ ẹni tó bá fayé lẹ̀ kí àwọn èèyàn rẹ̀ fún síbi tẹ bí ìyàwó bí kẹ́ẹ̀fẹ́ lọ kéèyàn lọ bẹ sàárè wò pẹ̀lú àwọn ọmọ rẹ̀ pé káwọn lọ́dọ̀ sí náà kò sí tó burú bẹ̀ wọ́n lè jọjọ lọ tí ó ti ṣe bẹ̀ tí obìnrin wọ́n kọ̀ fóbìnrin wọ́n kọ̀ fóbìnrin nítorí pé obìnrin máa ń bara jẹ́ tí máa lọ máa ṣe nǹkan mímbẹ̀ so ló fi jẹ́ pé bí èèyàn bá lọ hajj àwọn obìnrin wọ̀nyí lọ́pọ̀túnítì àti lè bẹ sàárẹ̀ ànábì wò ní Madina ní máa dùn àwọn obìnrin mí máa dùn wọn àwọn ará Iran àwọn máa yarí tí wọ́n ní dandan lá ṣùgbọ́n kò sí yarí tàbí yarí wọn ò ní gbà wọn ò ní gbà wọn láyé ṣọ ọkùnrin nìkan ló máa láǹfààní àti bẹ sàárẹ̀ ànábì wò bí bẹ sàárẹ̀ yẹn wù náà nìyí kálá bíbí ìṣe kíbla báyìí àárín ẹ̀gbẹ́ báyìí ni ó wà kò sí báyìí báyìí ni so wọlé láti bí lápèjúwe ọmọ náà ni tún jáde lẹ́nu ọ̀nà nísàlẹ̀ ti ń bọ̀ àwọn èèyàn kódà wọn ó máa fúnra wọn kálukú kọjá kì í ṣe pé ọ kọjá ọkàn máa wò ní báyìí ni ṣùgbọ́n oríṣiríṣi àwọn àdàdá ẹ̀lẹ́lómi náà fẹ́ máa ṣe bí nínú sàárè wọn àwọn ọlọ́pàá ọmọ àwọn ìran mẹ́ta ni wọ́n wà ń bẹ ọlọ́pàá wà ń bẹ àfọ́ wà ń bẹ sójà wà ń bẹ so àfà àwọn ọmọ sàlàyé pẹ̀lú aláìgàjí bídà bídà haram shirk shirk la yajuz qala Allahu ta'ala qala nabi sallallahu alayhi wa sallam àwọn ọmọ sàlàyé ìdájọ́ ẹ̀sìn pé ẹ má ṣe ṣirku ọlọ́pàá yóò máa Dari àwọn èèyàn pé hajj hajj ẹmọ́yá ẹ̀kọjá ẹ̀kọjá ẹ̀kọjá òtítọ́ wà málọ̀málọ̀málọ̀ ọlọ́sọ́jà àìmọ̀ a lè fẹ́ rí ẹni tí ò ní fẹ́ gbọ́ gbọ́rọ̀ so wọ́n máa gbéyàn náà so wọ́n gbé ọbọ̀ta nínú harọ yòókù sí tọ́rọ̀ rẹ̀ bá sì jọ mọ́ kí wọ́n fi ọpa mọ́ díẹ̀ tí wàhálà rẹ̀ bá fẹ́ pọ̀ torí pé ò lè fi tiẹ̀ nìkan kó fi dá wàhálà lẹ̀ sí ọrùn àwọn èèyàn tó pọ̀ àwọn èèyàn máa ń lágídí ibẹ̀ yẹn lẹ́tí rí àwọn ìwà aláìlẹ́kọ̀ọ́ nígbà wọn bá ní àfáà má jókòó síbẹ̀ yẹn o wọ́n fẹ́ nu ibẹ̀ yẹn torí kó lè rọrùn fún yín náà kẹ́ lè jókòó bẹ́ẹ̀ lẹ́ẹ̀rí ọmọ nàìjíríà pé bá bẹ́ẹ̀ nìkan òye ní dìde mi kí ni dìde ń bẹ̀ ká nù jòkó bò mí tábà tí nu tó padà síbẹ̀ àwọn ọlọ́pàá àlẹ́ máa ń àjí ọ̀la ìlà àjí mẹ́kàn هنا إن شاء الله بعدين تجلس يا ولدا bẹ̀tẹ̀ àwọn ọlọ́pàá wọn gbàdí ìsọ àwọn ọlọ́pàá tán fi kóńdó so yóò wà tó mọ̀ fọ́ ra ọ lẹ́yìn nǹkan àjẹ tẹ́yìn bá ṣe títí títí títí tọ́ dáhùn yọ lọ èmi ò tún wá tó tún wá bọ̀ ṣùgbọ́n wọn ò intimidate ẹ lébi pé kò sẹ́ni tí wọ́n sọ fún ọ tó fi dìde nígbà kan bá tún lọ èmi ò tún dé àjẹ́ kàlẹ́ mẹ́kàdàlẹ́ mẹ́kàdàlẹ́ kó mi àjẹ́ wọ́n bá nílùú gbọ̀n yóò fọ́ ra nílùú àti yóò tó kó ẹnu wọn kó mbẹ wọ́n bá tún jù lọ èmi ò tún wá nígbà bá sún wọn ẹ sáàjẹ́ ń dìde fún ó dìde so fáǹfààní ara tiẹ̀ náà so ó dáa ká máa tẹ̀lófin gbogbo àyè tá a bá wà àìmọ́ máa tẹ̀lófin ó fi máa kópa lára bá ẹ̀tọ́ ti ẹlòmíì Islam ti kọ́ wa ní gbogbo àwọn nǹkan yẹn so ẹ wá máa wo àwọn ọlọ́pàá yẹn wọn ò mú kóńdó lọ́wọ́ wọn ò mú bàn lọ́wọ́ wọ́n sì control millions èèyàn millions àwọn èèyàn wọn ò sì ní náà wọn ò ní mú kóńdó lọ́wọ́ ṣùgbọ́n lẹ́ni àwọn èèyàn ń ṣe campaign lásán political campaign báwọn ọlọ́pàá ṣe pọ̀ tó ń bẹ̀ wọn ò rí wọn control pẹ̀lú ìgbà pẹ̀lú kóńdó tá mú lọ́wọ́ sọlọ́ọ̀ fi jẹ́ pé ìbẹ̀rù ọlọ́run nípìnlẹ̀ gbọ̀ǹkan ẹni bá ti bẹ̀rù ọlọ́run ọlọ́run ó fi bẹ̀rù sára rẹ̀ náà bẹ̀tẹ̀ tí ó bẹ̀rù ọlọ́run tó ti yẹ pẹ́ra rẹ̀ débi wípé ah, ọkọ̀ tí ń lọ gan pẹ́jọ ẹ mi nígbà tó bá ti mọ́lọ́pàá mọ́ sọ pé ìyà ń jẹ wá subhanallah ẹ kó náà kúrò lójú ọ̀nà yìí rẹ̀ useless lọ́dọ̀ ní ẹ bá wà nǹkan fún wa ah, wọ́n bá fún lóbi kan ọlọ́pàá yóò sì gbà yóò gbà ṣe mọ̀ kí ni yẹn mọ̀ irritate èèyàn gbígbà ah, ó bì kódà bẹ́ẹ̀ mú pure water lọ́wọ́ wọ́n gbà ẹ̀ ṣá fún wa ní nǹkan fún wa ní nǹkan so ẹni tó bá ti máa ń tọrọ báárà tí máa ń tọrọ ẹni yẹpẹrẹ ni lẹ́ẹ̀fì rẹ ó lè sọ̀kalẹ̀ kọ́ fọ ọlọ́pàá létí owó náà ni ó jẹ ó sì lè má jẹ owó gàgàgà ọgbà létí wọ́n ti yẹpẹrẹ ara wọn débi pẹ́ lómìn gan tó bá sọ pọ́lọ́pàá ni kò ní fọ́nlé tábẹ́rẹ́ ti ọlọ́pàá ẹ fẹ́ fẹ́ mọ̀ ọlọ́pàá ẹ má fún lọ́mọ kò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ àwọn ọlọ́pàá ló wà friendly wọ́n wà friendly di sójà lọ wọ́n súnmọ́ aráàlú ó yẹ káràlú ó mọ free sọlọ́pàá dáadáa ní ọba tí ń rí wọn ṣùgbọ́n pẹ̀lú bọ́rọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà ṣe rí kọ́lọ́n kó ṣàánú wa oríṣiríṣi àwọn nǹkan tí ò jẹ́ ẹ̀kọ́ máa ṣe tójú títì yẹn jẹ̀ máa ń tìyàn lójú nígbà tó béèrè nǹkan kan èyí ìwé tán ní ẹ béèrè ó béèrè mi pẹ́ ẹ sá wa nǹkan fún wa à béèrè ìwé ọdún là ń ṣe subhanallah ṣàǹkìtì yẹn bá lè rìkọ́ọ̀dù ọ̀rọ̀ yẹn <laughs> kéèyàn ó rìkọ́ọ̀dù ẹ̀ kéèyàn ó sì mú nọ́mbà rẹ̀ kéèyàn gbé àwọn ò béèrè subhanallah mọ̀ pé níyẹn tán bá ní kí wọ́n ta orílẹ̀-èdè nàìjíríà gan kán fún ní five thousand naira yóò ta gbogbo nàìjíríà irú àwọn iṣẹ́ yẹn dẹ̀ ní ó ní í ṣe pẹ̀lú kéèyàn ó nífẹ̀ẹ́ orílẹ̀-èdè ẹ̀ pé òun fẹ́ kú torí torílẹ̀-èdè òun sacrifice ṣùgbọ́n àlà amúlẹ̀ lẹ́sẹ̀ kàdàrí ọ̀rọ̀ rí bẹ́ẹ̀ àfi kọ́lọ́ wọn dáàbò rẹ̀ bọ̀ wá kọ́lọ́ kí o máa fi iṣẹ́ rẹ̀ sọ wá àmọ́ bí àtúnṣe ṣe fẹ́ wọ iṣẹ́ ọlọ́pàá kọ́dà àwọn civil defence tẹ́ rí yẹn àwọn èèyàn respect wọn jọlọpàá lọ wọn respect wọn jọlọpàá lọ ṣùgbọ́n ẹ̀sìn sọ́dọ̀ la àwọn ọlọ́pàá pr wọn bọ̀ ta yóò nírọ̀ ni wọ́n ń pamọ́ wọn ah, ah irọ́ bò ìwọ náà bọ̀ títí kò kí wọ́n àrùn ojú ni bẹ́ẹ̀ tó dé yìí tì ní ìsìn the same thing náà ni bí ìgbà tó yẹ pé wọn è gbowó oṣù àbí wọn è gbowó oṣù ni ẹ́n wọ́n gba twenty eight twenty nine ṣe bẹ́ẹ̀ lómi ní ti jẹ́ private school tó yẹ kí bí five thousand ló ń gbà tí o sì torí ẹ̀ lọ dúró títí kọ́ ọmọ tọrọ bára ara ẹni tó ń gba five thousand ara ẹni tó ń gba ten thousand naira lóṣù tó ń sọ báyìí àtọmọ àti àwẹ̀ twenty eight owó tó oṣù tó ń gbà mo mọ twenty eight of the month ni wọ́n máa gbowó oṣù wọn ó kéré ju owó oṣù tó máa gbà ọlọ́pàá lẹ́yìn forty five fifty fifty náà tó costume ó náà tó ó ní náà tó dé báyìí pé èèyàn ti yó le ó náà tó ẹni tó ń tíjì primary school gba fifty thousand ìyẹn náà tó tí ẹ bá ṣe pé ìwọ ó lè ó ti dẹ̀jẹ̀ ẹlòmíì ọ̀nà sálárì yẹn mà tó ojú ọ̀nà ò ní bẹ̀tì kọ́lọ̀ ó sànú èèyàn ó yẹ kó jó ẹnìkan ń bẹ ẹ̀gbọ́n ọ̀rẹ́ mi ni tí mo sì mọ dáadáa níjọ́ tó bí gbà ẹ́ mọ́ wà lábẹ́òkúta gbà tó bí máa jọ lọ síbi àkíkọ̀ rẹ̀ tó ń tẹ̀ ń ṣàdúrà tó ó náà máa ya kùránì wa mo wá ń tíráfù jọ kan <laughs> náà abẹ́òkúta wọn bá dá ọkọ̀ dúró ó ga lọ́kọ́ fò síwájú ọkọ̀ ẹ̀ <laughs> stop stop yà á kíkà kíkà ìgbà tó wá rí mi ah, ó ní àfa ẹ̀yà gbogbo. Subhanallah. kò sì lè sọ̀rọ̀ ẹnu ẹ̀ tán jẹ́jẹ́ ó ti wá yẹ lójú títì bá rí kò lè sọ̀rọ̀ tẹnu ẹ̀ ìtìjú yẹn ti kúrò ẹni tí ọmọ sọ pé ẹ fún mi àkọ́kọ́ ìtìjú ti kúrò lára máa tọrọ bára kò wá jẹ́ káwa náà fẹ́ máa tẹ̀ lófin ah, náà ni lẹ fún wọn láti fún wọn kò ní níwèé so lẹ́ẹ̀bìrí pé ìyàtọ̀ ń bẹ láàrin wọn àti sọ́jà ẹ wú ọ̀nà ọ̀wẹ́ náà kò ní ìdígi sọ́jà ò ní o dúó nkálukú ti dúó nkálukú rárá kò tí ìwó bẹ nkálukú ti àyè mọ̀ o lè máa lọ kó ní sóun ti ní kọ́ ọmọ bọ̀ so ìntọ́ sọ fún ọ yẹn gbogbo èèyàn kọjá kò tó kọjá ẹnu pé kò tí ì sọ kọ́ ọmọ bọ̀ so oníkálukú náà ó ti dúró rẹ̀ jẹ́jẹ́ kò tí ì sọ̀rọ̀ tó kí ló fà ní wípé wọn ò yẹpẹrẹ ara kọ́dà mi jọjọ́ bá gbowó lọ́wọ́ ẹ̀ kò ní gbowó ní gbowó pé òun yẹpẹrẹ yọ gbà ó fowó ńlẹ̀ <laughs> ó fowó ńlẹ̀ tí bẹ̀rù bẹ̀rù ní ṣùgbọ́n ọlọ́pàá ah, ẹ̀sánú wa ẹ̀sánú wa ah, ah. ṣe mọ̀ ọ́n ò pé ṣé tí ń ṣe á bàjẹ́ tó báyìí náà ni àgbo ló ṣe jẹ́ so gbogbo àwọn nǹkan báyìí tí security orílẹ̀-èdè bá ti lose to that level kò sí nǹkan kan mọ́ kò sí nǹkan kan mọ́ tó bá ti lose tó ló fi jẹ́ pé n tó wọ́ lórílẹ̀‐èdè wa yìí ó pọ̀ o àfi ká máa bẹ̀ lọ́hùn ká sì máa bẹ̀ lọ́hùn fún olórí orílẹ̀‐èdè wa kọ́lọ́n kó bá ràn lọ́wọ́ hmm, kó bá dúró tì eh, iṣẹ́ yẹn ó kọjá ntẹ́nìkan lè dá ṣe àfi ká máa bẹ̀ lọ́hùn kó sì yí padà sí dáadáa ló lè pé wa ló sì lè pa àwọn àrọ̀mọdọ́mọ wa torí kí bí ṣe ń lọ yìí tó bá ń lọ bẹ́ẹ̀ a pèsè nǹkan dáadáa fáwọn tó ń bọ̀ àwọn generation tó pọ̀lọpọ̀ wa náà gbàtà wa wà ń kékeré nǹkan ò rí báyìí nǹkan ò rí báyìí ẹni tó bá fẹ́ ṣe exam ó kàwé ni tó bá ti fẹ́ẹ̀lì ó tún tún mi ṣe ṣùgbọ́n sì ọmọ kàwé kankan normal thing sì ni pé ọmọ ò ní kàwé yóò ṣe pass gbogbo bí tó o ti rò pé òrìjó exam ò ti lè jáde yóò jáde mbẹ níta so gbogbo ẹ̀ wá ń bàjẹ́ ń bàjẹ́ ń bàjẹ́ ń bàjẹ́ ń bàjẹ́ sí generation wa ń dojú ń bàjẹ́ gbogbo ntẹ́yìn ò lè fọpọlọ rò láyé kó lè ṣẹlẹ̀ yóò ṣẹlẹ̀ lásìkò yìí gbogbo ntẹ́yìn ò lè rò yóò ṣẹlẹ̀ àwọn olùkọ́ nígbà táwọn primary school tẹ̀mítẹ̀mí náà fi máa ń ṣiṣẹ́ tẹ̀mítẹ̀mí ẹ̀ sì ní rí wípé wọ́n ń wora wọn bí ẹni pé yà ń jà wọn tọkàntọkàn náà fi ń ṣiṣẹ́ ṣùgbọ́n lẹ́sẹ̀ kò rí bẹ́ẹ̀ mọ́ bẹ́ẹ̀ ra nǹkan kan èyí tí ò da ni wọ́n fún tẹ́lẹ̀tẹ́lẹ̀ nǹkan tó da lẹ́yìn ó rí nǹkan tó da ló jẹ́ nǹkan gbogbo àwọn nǹkan yẹn ó rọrùn tẹ́lẹ̀ ṣùgbọ́n lè ní gbogbo àwọn gbogbo ẹ̀kan sá ń bàjẹ́ ó ń bàjẹ́ bẹ́ẹ̀ bá tún wá kúrò níbi eyín ẹ̀ tún wá lọ sọ́dọ̀ àwọn àfa ó tiẹ̀ ti wá ti bàjẹ́ hmm? gbogbo ẹ̀ ti bàjẹ́ tiẹ̀ sí kankan tá a fẹ́ tọ́ka sí àwọn àfa àtàlẹ́ ni wọ́n tún ayé ṣe náà ó lè náà ní ọ̀pọ̀lọpọ̀ àfa mi sòun gbàdúrà ti di pé àfáà lọ ń ọ̀jọ̀gbọ́n lọ ń bẹ̀bẹ̀ lọ́dọ̀ olórin pé kọ́ran lọ mọ́kà sòun tán bá wà lẹ pósítà àfáà wọ́n lẹ pósítà pàṣùmà náà wọ́n fi píkṣọ pàṣùmà sí òbẹ́sẹ̀rẹ̀ ọmọ rápáláwọ náà wọ́n fò náà síbẹ̀ gbogbo ẹ̀ wọ́n kò àfáà náà wọ́n kọ àwọn àfáà náà síbẹ̀ ah ṣé wọ́n wá jọra wọn àwọn tán kó wọn papọ̀ yẹ wọn ò kankan náà àfáà náà ó dẹ̀ tún máa ṣe fáàrí pé níbi tí ilẹ̀ súdélé ni bá fẹ́ẹ́ pàṣọ máa pè lẹ́ẹ̀ka yóò dà mí lò ṣé n tó yẹ káfọ́ òfin mọ́ ṣe fáàrí nù ó sì sọ pé tó bá bí ọlọ́run ọlọ́run dà ọlọ́run àwọn à sọ pé lénìí ní lẹ́kọ̀ọ́ táwa yìí bẹ̀fẹ́ rí pàṣẹ wá rí mi láàyè láàyè ọ̀rọ̀ tí ń rùn létí àfáà tó wá fi ń ṣe fáàrí so wá kàdà ló jẹ́ pé tó bá ro ogun ẹ̀ títí èèyàn kàn rí pé tọ́ àròjọ ila Allah kéèyàn máa dá gbogbo ọ̀rọ̀ lọ sọ́dọ̀ ọlọ́run kéèyàn dẹ̀ máa bẹ̀ lọ́run tó o wá rí tẹlómi ọ̀sán mọ́ra rẹ̀ èyí tó bá lè tún ṣe lórí tiẹ̀ máa gbìyànjú torí pé gbogbo èèyàn ń parọ́ má parọ́ àwọn èèyàn lu jìbìtì má lu jìbìtì gbogbo èèyàn ń ṣe jàǹbá má ṣe jàǹbá ń tiẹ̀ sì fi kọ́ ọmọ rẹ fi kọ́ àwọn ìyàwó ẹ àwọn tó ní kápá lé lórí nìyẹn tèmi bá ń ṣe tí wọn náà ń ṣe bóyá o lè yí padà ṣùgbọ́n pé ìjọba kan fẹ́ yí kíní padà kan ẹja ẹ̀ṣájà máa bẹ̀ lọ́wọ́ torí pé àwọn tó lọ tó lò fẹ́ ó lè náà lé ẹni tó ẹni tí wọ́n gbéṣẹ́ fún olè so ẹni tán ní òṣìṣẹ́ gan náà agbéwìrì so bó láti fẹ́ là wọ àwọn kan yẹn àwọn èèyàn wọ́n ń sọ́fà so abẹ́lẹ́wọ̀n bá subhanahu wa ta'ala kó wọlé ọ̀kan so rẹ̀ kó wọlé ẹni tán lálá rẹ̀ orílẹ̀-èdè wa nàìjíríà ọlọ́run kó bá wa túnṣe o torí tẹ̀yìn bá gbé orílẹ̀-èdè tí gbogbo nǹkan bá rí bó ṣe yẹ kó rí ọkàn yóò balẹ̀ hmm ọkàn yóò balẹ̀ ọmọ nàìjíríà mi yóò sọ wọn pé kóun bá lè kú gan kóun kú kí ni ìwúlò mọ́tọ́ bá wà lórílẹ̀ tọ́kàn rẹ ti balẹ̀ o ní fẹ́ kú o kọ́dà wọn máa sọ pé ẹ mọ́ wo ẹ mọ́ ju òun kú báyìí ẹ mọ́ ṣùgbọ́n ọmọ nàìjíríà pé ẹ òun kú dànù kí ni ìwúlò àìkú òun gan náà sẹ́yìn tí ò ti jẹ nǹkan látàrọ kẹwàá ni ẹ̀kọ́ máa tọrọ ẹ̀mí gbógun ẹ̀mí gbógun lórí kíni torí lórí ìyá yìí subhanallah kó tún lè dé wá ṣe kó sì tún àwa náà ṣe so gbogbo àwọn tọ́lọ́run ó lòun sábà bí tí nàìjíríà ò fi dá ọlọ́run kó wa dúró tì wọ́n kó bá fi wọ́n sípò gbogbo àwọn tí wọ́n mọ̀ dorí lè dèrò ọlọ́run bá a mọ̀ ń sòro kó o sì bá a yọwọ́ kílà ń kó wọn kó lórí àlámọ́ orílẹ̀-èdè torí pé lórílẹ̀-èdè tá a bá ti rí tó lò tó bá ti pọ̀ òótọ́ náà mọ̀ wù yẹn sọ wọn tó bá rí pé wọn nìkan ló wá ríra rẹ nínú ẹgbẹ̀rún èèyàn ìwọ náà mọ̀ rò pé ah, àbẹ́mi ni mi ì dání ọgbẹ̀rún èèyàn sọ pé no ìwọ ní yẹsì wọn ò ní sórí ẹ̀ dàrú ṣé wọn nìkan ni gbọ́dọ̀ máa wọ gbọ́dọ̀ no yes yes no no o ní mọ ibi tí ìwọ náà ó fi sí ẹlòmíì èyí sòkùrọ ṣùgbọ́n ibi tó ti bá rẹ̀ òun náà ti dùn lọ ẹlòmíì ò ṣe jìbìtì ibi tó ti bá rẹ̀ òun náà ti dùn jìbìtì ṣùgbọ́n lọ́wọ́n ní bá wa mọ̀ yẹn o ọlọ́run ní bọ́ ọmọ pé torí pé nàìjíríà lọ bára rẹ ló fi ń parọ́ ó gbọ́dọ̀ parọ́ gbogbo àyíká yẹn tó bá bára rẹ sọkọlọ́run wọlé àtòbí rẹ kó wá ṣàánú wa àyè tá wa àyè fi ń dán gbàgbọ́ kọlọmọdé àfẹlẹ o so ìjẹ ẹmu iná ló wa kọlọmọ fi dá wa lára o orílẹ̀-èdè wa nàìjíríà sọ́ọ́dì orílẹ̀-èdè àmúyangàn rán ìfọ̀kànbalẹ̀ rẹ síbẹ̀ fi wá lọ́kànbalẹ̀ má jẹ́ ká rí wàhálà má jẹ́ ká rí dààmú jíjẹ múmu nínà ìlú wa ọlọ́run tó já sọ̀rọ̀ fún wa àwa mùsùlùmí ọlọ́run kún wa lọ́wọ́ ọ̀nà ìsìláàmù lọ́wọ́ ran àwa mùsùlùmí lọ́wọ́ rahmatulahi rahmatulahi wa sallallahu alayhi wa